òfò láwo bàbá wí fún ọmọ ẹni agbọ́ awí fún ọ ògbà ni. tó o bá wọnú ilé àdìo ìyá kankan ò ní ọjẹ o mọ máa gbádùn lọ́tún lọ́sì ni o ò lè bá ara fi gagbága o. ara bá ń bí onífọ́tò ara ta ló wá sọ pé kò pọ̀ ó pọ̀. ó yá another star. kókó lè tún wá tí wọ́n bá wá ń pè ẹran oníwo kó wá kan nípa ṣé bí ìgbé tiẹ̀ wà ní. ta lè ràn yìí. o ò mọ rí o. ọ̀dẹ̀ ni ọ̀. ọ̀dẹ̀ tó pẹ̀rin tó mú ẹ̀jù ló yẹ̀ ní mí. yàtọ̀ sí ẹni tádì ó pa àdìó fúnra ara rẹ̀ ó ti yìnbọn jẹun. Ah! gbogbo ìgbà tí bá lálàbáyé mo mọ rí ọ ah! ọkọ rẹ báyìí yọkọ mọ ọwọ rẹ báyìí yọkọ fà lé mi lọ báyìí ni àwọn abẹ́yẹ jọba àpò ẹ̀rìn <laughs> àbámọ̀ rẹ́rìn. òní ni mo fẹ́ bògo mi ẹ jẹ́ kí n fojú ẹ̀ gbolẹ̀ kí n já para. ẹnìkan kúkú òjijì àbó kúkú àbáàdì àmì ǹjẹ́ ẹ ní tí ẹ lè fi rú onítọ̀hún tó fi jẹ́ pé onítọ̀hún lọ padà lọ lè bá wọn mọ̀lẹ́bí tí ọba pa wọ́n tí ó lọ bá wọn jà. kí ló dé gangan kí ló ń ṣẹlẹ̀ gan-an náà tí n bá dókè odò arábàbí ni tí n bá dé sàlẹ̀ kí ló dé ìwọ nìkan ni kí ló ṣẹlẹ̀ náà. àwa ló yẹ ká máa ṣe ìdáná fún yàrá yìí. kémi ó mọ̀ lọ kojú ìjà ta ni mo fẹ́ bá jà. ibi tọ́rẹ̀ ẹni bá tiẹ̀ ń lọ ibẹ̀ lèèyàn lọ báyìí. èmi ò wọ̀ ni lọ́wọ́ fún mi tó bá ṣẹlẹ̀ ní ọ̀pọ̀. lọ́dọ̀ wọn. ó dẹrù jẹjẹ ó kò ṣe gbé. ó dẹrù jẹjẹ kò ṣe gbé. mo rí rí rí rí rí lá o. mo wá bí wọ́n ti fọjọ́ ìbílẹ̀ jẹun. mo rí rí rí rí rí banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana, banana. ló yá lọ́wọ́ yá. ṣé owó tó wà lọ́wọ́ yóò torí lọ́ọ̀dà àbí kéde. wà ló jalè àlà nínú yín àlà ní ìsí àlà ní olórin ah, àlà ní olórin ń ṣẹlẹ̀ nígbà àwọn ò jalè àlà ní olórin tó tọ́lá wọ̀ gbòòrò lọ adẹ̀rìn sọ́nà tó jìn tó jìn tó tọ́lá sí wọn ní jàǹbá adẹ̀bí ní fún nǹkan tá a fẹ́ ni pé ọjọ́ ìbí ni a surprise ni sáwọn mọ anybody tó ń jálà ni o. òun rè jẹ́ ká mú wọn mú wáyé òun la fi rí mu wá iṣẹ́ aláṣẹ yẹn ní wíkẹ́ndì. ẹ̀yin ò jà yín lólè àtọ̀ ẹ̀yin ò máa la ní àbí ẹ̀ máa ló lórí ẹ̀ gba ọkọ lọ́wọ́ ẹ̀ ẹ̀ gba ọkọ lọ́wọ́ ẹ̀. àlọ́ wa ń bẹ̀yẹn jọ. parada tó lówó ẹ̀ bọ́ra lé akara bí tó. tọ́lú jẹ́ tọ́lú bàbá mi lọ́rọ̀ rẹ̀ bọ́ fún mi. Alani Alani Alani. Bam bam bam bam bam bam apá apá olórí burúkú kò ní dààmú ẹ̀. pẹ̀sọ́ sì pé Jàǹdè Àlàní olórin kankan. ààrẹ olórí n kò mọ pàṣẹ mi rárá n kò mọ. o yẹ burú ṣáàlà láì ó yàwòrè ni. láàyè orí ẹ ti dà àgbàlagbà yẹn àgbàlagbà yẹn ṣùgbọ́n ló màrà lọ́dún nígboro ayé ṣé ẹ mọ̀ wípé standing rule ni pé oyè gbọ́dọ̀ jó ìlú lè ọmọ gbogbo tó lọ lọ́lẹ̀. kọ́fà ẹ gbọ́dọ̀ síbẹ̀ ìtàn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 kò ní dá fáwọn tó yẹ. ìyẹn ni ọjà àbàtà mi máa kíkọ ní gbogbo. wọ́n lọ wọ́n kí mi àtẹ́jọ́ pàdé kò yìnbọn sí tó bá yìn ìyá ẹ̀ máa kúnlẹ̀ ìyá ẹ̀ ní mi sọ́ra ẹ̀ máa fà. Alani Alani ṣe jẹ́jẹ́. Alani pẹ́ẹ́pẹ́. ṣeré ìkọ̀tẹ́ kó mi sí ẹ kàn wá ọmọ sàn tó ń kó kúkú báyà kí ló ṣẹlẹ̀ gangan kí lẹ̀ ń fẹ́ tí ó sì lápò yín owó wo lẹ̀ ń wá tí ó sì lọ́wọ́ lò ẹ́ kí ló ṣe yín gangan ná kí ló ṣẹlẹ̀ gangan ná tí ò ṣẹlẹ̀ omi rì bullet ah má ṣe irú ẹ̀ mọ́ kó tiẹ̀ mọ kọ́kọ́ lóko má ṣe irú ẹ̀ mọ́. wá ọmọ tó gba chain lọ́wọ́ ọmọ tó wà lẹ́yìn mi tó tún gba chain lọ́wọ́ mo fẹ́ gbà sí bá mi mú bá mi mú mo fẹ́ gbà chain yẹn sí. láì ṣó mo ń pa chain yẹn náà àbótú mọ́. láì màá ẹlẹ́kọ̀ọ́ gbọ́ mi sí ìwọ kò ṣọ́ ṣé ìtọ́ sọ yẹn èyí pé búlẹ̀ dá padà lọ́la ọwọ́ rẹ̀ ní ọ̀gbìn ọ̀gbọ́n mi ó wà bó ṣe wà ó ní kọ́lọ̀ kan náà tí pẹ́lẹ́ bá wà bẹ́ẹ̀ kó wà ń bẹ́ẹ̀ gbogbo ìwà bó ṣe wà ó ti bọ́ àbó dá ọ. eléyìí ni. èmi àti ẹ̀wà gbà. ẹ ẹ bàbà bàbà orúkọ aṣọ rẹ ní alárùbá. ẹ bà ẹ bà ẹ bà ẹ bà iná kò ní burúkú. kò ní dá fún ẹ̀bẹ̀ ìdí tó jáde. omi kan náà lájọ mú ònà lórí burúkú ara ẹ̀ lẹ́jọ́ wọnú bẹ̀rẹ̀ lẹ́wọ́ jà mí lólè kò ní yẹ. o máa sọnù ni. lágbà. olówó ẹ hmm? mo ti kí ẹ rí owó dá lówó. àmì ìlú dáhùn ti kí ni yẹn pé iṣẹ́ tó ṣe ni kò fi ah, ẹgbà yóò dáa. tó bá ti máa tún bẹ́ẹ̀ tó bá wọlé wá rí pé ilẹ̀ ò dáa àṣẹ bẹ́ẹ̀ mọ̀ ọmọ ayé ni tó bá ti wọlé pé ilẹ̀ ò dáa á dárúkọ mi. ilé kò ní dáa ẹlẹ́yà ló ṣe sá kà kàyọ́ ká pàdé báyìí yóò get ẹ àti pàdé bá ti fẹ́. àti èmi ti fẹ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. àmọ́ ìgbà yóò pàdé ìwọ̀n mi síbẹ̀síbẹ̀ náà. dígì dábọ̀ pé. lọ́wọ́ ẹyọ mo mọlé ẹ̀kan alámọ̀ ṣókọ ẹ̀ kọ́ ẹ̀ yóò lọ wọlé ìsìn etí sí ṣó ń gbọ́ ṣó yẹ. lè tó jẹ́ pé dálẹ̀ o àdáṣe ní ìwọ̀n ìgbà kan gbọ́dọ̀ kù. wọ́n mi ẹni ò bàbá ló fọwọ́ ṣeré o kálẹ̀ mi ló kọlu bó ṣe kọlu yẹn èmi ò ráyè wèrè o. èsì ń gbé kò sí ìyá àrùmọ̀ gàdé ewé o gbà ọ̀gbà kúrò lọ́gbọ̀gì tó wà ìwọ́kẹ̀. bó bá dẹ́nu wọ ẹbí kẹ̀ ọ gbàgẹ́ kẹ́ kò padà tó ń lọ́wọ́ ìwọ̀n àlẹ́ ìtọ́jú ọ̀sẹ̀ wẹ́rẹ́ yẹn èmi kẹ̀ èmi kọ́ èmi wẹ́rẹ́ o. ọmọ kìíní ọmọ ògbóró ń jalè ọmọ ògbóró Àlàní ò ń ṣọmọ kékeré nù ayé ẹ lè sọ pé ẹ mọ̀ ọ́ ẹ má dogunlẹ̀ ẹ má dọ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀ mi ò yé yín tó bá yẹ ni mò ń gbé àbànà nìyẹn ọjọ́ mẹ́ta péré ni ẹ̀kan lọ ṣe bó ṣe wọ̀nyí òun lẹ kọ́ sógbó wàhálà ìfún àbànà nìyẹn wà nílé ọjọ́ mẹ́ta kò jáde kò gbọ́ bí kankan. mi ò fẹ́ bẹ́ẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀. àbánáwò ah, kí ló ṣẹlẹ̀ gan-an ó lè tún sọ ilé ẹ̀ máa sọ pé àbàrà ó tún sọ tọ́ ẹ̀ àbàrà ilé àbàrà àbàrà kí ló dé gan-an ṣé ẹ ti máa ayé ti máa àbàrà ń bì kan orí tẹ́lẹ̀ èrè mo máa gbé àbàrà lórí àwọn aláyé tó sùpà pẹ̀lú yín tipẹ́tipẹ́ kí ló ṣẹlẹ̀ sẹ́yìn ògbọ́n kan máa sọ wípé èṣù téèyàn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sàn ju áńgẹ́lì téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. Mama, so be a banana, banana. Yeah. gbé pàǹpà yóò dẹ̀ gbé mi kọ́wà tó wọlé kúrò ní ìlú. ó ní ikú láàrin ìbẹ̀rẹ̀ ìdájọ́ ìbẹ̀rẹ̀ ní búlẹ́ẹ̀tì. àjílété àjílété àjílété àjílété. Ajílété. Ṣé bó ní pè mí? Iṣẹ́ <laughs> dé ọmọláṣẹ jẹ́, òwò dé ọmọláṣẹ là, owó owó owó owó. àyínlọ àyínbọ̀ lọ́wọ́ yẹnu àyínlọ àyínbọ̀ lọ́wọ́ yẹnu. onínàmúnú ni àyúlọ àyúbọ̀ àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu lọ́wọ́ yẹnu lọ́wọ́ yẹnu lọ́wọ́ yẹnu. ọmọ ejò lẹ́sẹ̀ ikú ìpẹ̀sà lójú rọ. mo ti bá wọn àgbà múlẹ̀ hello láyé sọ fún gbogbo ọmọ boys àníṣẹ́ lọ́la. ṣe lórí bí wa màá fi mọ̀ fẹ́ lórí o. mi ò parọ́. o ní one thousand naira kì í jẹ́ káàṣì àgbàlá irọ́ rẹ̀ máa pa irọ́ rẹ̀ máa pa ẹni bá dẹ̀ gbọ́ láyè ajá lè irọ́ ìwà àgbàlagbà ṣó lè tọ́ sí ẹ ṣé irọ́ tọ́ sí ẹ kó ṣe wàyàn ọmọdé a máa jalè. ìwé òní one thousand naira káàṣì lọ́wọ́. mi ní mi ò parọ́. kí lorúkọ ẹ lọ́tún ló ń jẹ́ ẹ̀dọ́tún wá lọ́tún ní sọmọ orúkọ mi olórí mi ilẹ̀ kí n wéra tí ò lọ́wọ́ náà ẹni tó wá ra mọ́tò lọ́wọ́ ẹ̀ ó kúrò ní bank exactly twelve o'clock ó dẹ̀ dé ọ̀dọ̀ ẹni twenty five after bó ṣe ń bọ́ síta àwa dẹ̀ wọlé kò ní kò sí owó lọ́wọ́ tiẹ̀ ah, owó wà lọ́wọ́ ẹ̀ sówó lọ́wọ́. tó gbé sínú bíkẹ́. Ah, máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ owó wà owó wà. àgbọ̀ yóò lórí gbogbo ọkọ làgbọ̀ wa. ọ̀tá lọ́wọ́. Ah, ah orí. ẹ̀bùn orí. ó mọ̀ pé wọ́n ṣe ìkó ẹni bá kú láyé ajá ni ó lè kúlẹ̀ ta fún mi lọ́wọ́ kí kí wà náà wò. à ń jọ ta lẹ ọ̀rẹ́ rẹ ra jẹ́ ó ti yẹ ẹja lọ. àti ẹ̀wọ̀n ti lọ. ní kàfẹ́ máa dúró ṣe. láì a máa ṣe fàájì rẹ àti lọ mo fẹ́ ṣe fàájì. olórí fẹ́ ṣe fàájì. mo fẹ́ ṣe fàájì torí pé mo fẹ́ pidán. ìdán ah, tún bọ̀ ìdán tún wà. ó yẹ kó o bọ̀ lórí burúkú ìdí ṣe nǹkan tó yẹ kó ṣe. gbọ́ o ti la ọ̀pọ̀lọpọ̀. ẹ fi tilẹ̀. kí ló ní ní fún ìjẹ. lékè àwọn eléyìí eléyìí kọ́ ẹlẹ́ lọ́ọ́ ti nínú fìrìjì ológo ológo ológo. ìyàwó fún mi. ẹlẹ́ ní wọn nǹkan ní nǹkan kan. ẹlẹ́ ní wọn. ó wà ní pa àjọ ìdọ́gbọ́n dàyé iṣu ìwé rẹ̀ ìdọ́gbọ́n dàyé. ọtí àgbà nsc padà gbé dọ́gbọ́n jà yé. wà á sọ ma bẹ. kí ló dé tí irọ́ jára bá a. tó ń parọ́ òye ṣàfẹ́ bẹ́ẹ̀ ṣe ní ìlú kù kájọ rẹ̀ rún ara wa kájọ rẹ̀ rún ara wa. ẹṣin kiri mo fẹ́ ká ṣe fàájì kákọ́ ṣe fàájì díẹ̀ ká tó lọ. lórí bá a ṣe wà láàṣọ ta ara wa ó ti yé ẹ láàṣọ ta ara wa iṣẹ́ àjọwọ̀ ara wa. Ah, ṣé o ní kọ̀ọ̀kan bí mi. Ah. ọ̀nà ni wà olórí òun ooo oníṣẹ́ ẹ̀jẹ̀ ṣé pẹ̀lú àwọn ìṣẹ̀pọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ ìwọ kéré à ń lọ́pẹ̀ lọ́tí rẹ̀ àbẹ̀ ṣe ọ̀rẹ́ ìwọ fúnra dídé. olórí olórí jáde síta báyìí wá àtàwọn bọ́ìsì ẹ̀ onírọ̀jọ́ ẹ pé. yé gbogbo ẹ̀dẹ̀ sọ kí ló fẹ́ náà kí ló fẹ́ gọ̀gẹ́ kí ló ń wá kiri kí ló ń pariwo mi kiri fún. kò sí nǹkan méjì tí mo fẹ́ ju pé mo fẹ́ mú ẹ kí n dè hand over ẹ lé Nigerian police force lọ́wọ́. o fẹ́ mú mi gbọ́ mi tán sì máa fẹ́ fẹ́ rí ẹ ti ya wèrè. ó yá ẹ mú ó ti dé ó yá mú. mú mi ó yá mú. èmi bẹ́ẹ̀ ni èmi gangan ló jíkù tùbárọ̀ ọ̀hún sáré ajípolówó okú tọ́tọ́ ẹ mú ẹ kí ẹran bí òbẹ̀ kọ́. ó ti wá tán lónìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ti tán lónìí. ó yẹ gbìyànjú ọwọ́ yín wò ẹ gbìyànjú iṣẹ́ wọ yín. guys fire. dáa fún yín. ó kú tì. àwọn tó kọ́ta fún yín àtàwọn tó rà gan fún yín kò ní dáa fún gbogbo wọn pátápátá. ìwọ ni màá fi paroko. lórí wọ ọwọ́ ìfọwọ́ ìfọwọ́ ọlọ́pàá àwọn yẹn. ọjọ́ tó dá yín ní ọlọ́pàá yìí. o ò lọ́lọ́pàá yìí. ọlọ́pàá rárá. wọ́n ọlọ́pàá fún wa mú kọ́. ó wọ́n mi nìyí. mo pa ọlọ́pàá fún wa mú kọ́. ẹ fẹ́ dúró àbẹ fẹ́ kú ẹ̀bẹ̀ fún ẹ̀bẹ̀ kù. Thank you. sọkúsọ ló ń sọ yìí dẹ́bi náà ìwọ fúnra rẹ̀ ló ẹ̀dì tíìmù tó lọ arrest amrọ̀bà tí gbogbo èèyàn ń gbìyànjú àti ní pé a gbọ́dọ̀ mú náà òde dẹ̀ tán o lè arrest ẹni tó lọ bá o wá ní pé kí àwọn gáìsì ẹ̀kẹ́ kúrò mẹ́kẹ́ máa bọ̀ padà ní sẹ́tọ̀ wọ́n ti mílíọ̀nù dàt irú iṣẹ́ ló ń ṣe yẹn. ọ̀gá yes. ó dà pé understand nǹkan tí mo sọ látàrọ. ok ẹ sà àwọn olùkọ́ yẹn kò jojú lásán wọ́n station kí yèmí tó wá sọ ah, ẹ dúró náà ṣé kò ṣe pé nǹkan kan ń ṣe mí ṣá mo bá ní ká padà síbẹ̀ gbàdá máa padà níbẹ̀ àbá wọn mọ́ ọ̀gá kò ń ṣojú lásán. akin ṣé o wà ó kì í ṣá in mi ì really understand ẹ̀ dáadáa mọ́ o mi ń pé gbogbo ṣé tó ń ṣe tẹ́lẹ̀ tí mo fi láìpẹ́ yẹn òun pretend ni if no so gbogbo tó ń sọ jáde náà nígbà tó yẹ kó arrest èèyàn níbi tó ti rí oníkókó mẹ́ ẹ̀dín station òwò àtàwọn gẹ́ẹ̀sì ṣẹ̀ṣẹ̀ wá padà lọ síbẹ̀ ókè òwá ní ìgbà débẹ̀ yẹn bá wọn mọ́ wọn á dúró díẹ̀ tó wọn bá gbọ̀ wọn á dúró díẹ̀ can you wo look ọ̀gá yes ṣe ti oògùn yẹn gbogbo ṣiṣẹ́ lára mi. stop that my friend will you keep quiet kí ló dé báyìí oògùn láti tó tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú experience tó níyẹn ìwọ lanu gbàgbà ń sọ wípé oògùn kí ló dé báyìí oògùn débìrò tó bá pè wọ́n ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ni wàá mọ̀ wípé ìjọba ni wọ́n ń pè ní amúnimóògùn kí ló dé báyìí dat ṣọlẹ́gbọ́n nítorí pé mo láìkẹ́ ò ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ pẹ̀lú àwọn kókó tó ti ṣe sẹ́yìn tó jẹ́ good record ó ní wọn ò mọ ẹ lára o and apart from that ìkan nínú yín ti sọ gbogbo situation tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún mi if not so mo mọ nǹkan tẹ́ kí n ṣe o mo mọ nǹkan tẹ́ kí n ṣe lórí ọ̀rẹ́ o now ìwọ fúnra rẹ mọ gbogbo ọ̀nà tí a ń gbà láti rí ipa gbọ́dọ̀ mú àwọn amúrọ̀bà yẹn ó dẹ̀ mọ́ṣẹ́ wa ọlọ́pàá láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìjọba láti ṣe wọn gẹ́gẹ́ bí iṣẹ́ iṣẹ́ tàdẹ̀gbà nìyẹn agbọ́mọ̀ kó tó tó tàdẹ̀gbà ṣẹ́ yẹn ni now now bí àwọn gáìsì yẹn ṣe máa di mímú ó dọwọ́ ẹ̀. ó dọwọ́ lọ́hùn sá. ok ó dọwọ́ àmì méjèèjì sá ó máa di mímú sá. it's okay Alright right sir. now make sure you talk well pẹ̀lú àwọn other officers can make sure pé arrest àwọn gáìsì yẹn can you please leave my office. yes sir. olè olè ọ̀gára ọlọ́sà olè olè. táyà fẹ́ bàjẹ́ ni tó lórí burúkú ni ẹ ni sóhun wa ni fẹ́ dúró àdé àlàyé wọ́n ní máa dá fún wa pé òfagbóúnjẹta òfagbóúnjẹrin òfagbóúnjẹrin òfagbóúnjẹrin wà náà nówó pé tí tó bá di ìparí oṣù àsọwó orí ẹ̀bùrú ni ayé bàjẹ́ ni ọ̀n gbogbo bí wàá ni wọ́n máa dá ìparí oṣù ìparí oṣù tiẹ̀ rẹ̀ ní kò dé bọ̀rọ̀ tó bá bèrè owó lọ́wọ́ ẹ̀ bá wọ́n máa yọ ẹ̀ nàdàmọ̀dàmọ̀ nàdàmọ̀dàmọ̀ àwọn ṣòwò wọn fẹ́ dúrà ni o tún adé ibà sí o tún awé kí n tún tà mí fẹ o lè kú kó gbogbo kó kó kó sẹ́nu kó ní bàbá yẹn lónìí gbé wọn lónìí bàbá. adéyìn balabala lẹ́yìn tòdò ọtí táàsì ìtọ́mọ̀tà kò máa gbé wa lóko èmi ni wo mi kàn náà. wà ọmọ kí ló ṣí ẹ àwọn kọfà ló ń disturb wa bíbá ẹ ìgbà tó ti ń rajà lọ́wọ́ ẹ tó ti fún ẹ lówó ta ló sọ fún un kí ló ṣe ẹ ibi tó yọba ti ra rẹ̀ èèyàn ti gbà mí kí ló ṣe tó gbà pẹ́nàtì tù wà á fẹ́ wèrè o. ẹ wo wo wo igbó la bí gbogbo ìtàwọn kọ́ńtọ́mà ni òfin bẹ́ẹ̀ fún ẹni ìjàkó ìjàkó aláàjì kò ń fàjọgbọ̀n wájú kí ọ̀rọ̀ owó òfin tí ó ń nǹkan tó lè ṣẹlẹ̀ ó gbọ́. dáadáa bàbá ẹ. kò mọ̀ pé. màá sì sí wọn dáàdì dáàdì máa fọ̀ màá sì sí wọn. ẹ̀yin guys ẹ̀yin guys igbó làbí wọn. ẹlẹ́gbọ̀n àgbà igbó làbí <laughs> ṣé kí n ṣe dọ́bù dẹ́ka dàbí síngù. igbó la bí tó bá tẹ̀fẹ́ kí n dàbí tiẹ̀ ṣé ìjọ̀kan ni màá dàbí tiẹ̀ ni mi síngù jẹrẹ láti ṣùà. ẹ gbọ́ àgbà àwọn eléyìí ò ń jẹ́wó dọ́bù dẹ́ka. igbó la bí ah, ah. o fẹ́ kémi náà dàbí tiẹ̀ ni. ẹlẹ́gbàgbà ẹlẹ́gbàgbà ń gbà wò. igbó la bí wà jẹ́kẹ́ mi àti eré rà. ah ẹlẹ́gbọ̀n fẹ́ rí mi ẹlẹ́gbọ̀n àgbà. ìwọ tíátà ni ayé abájú. àbúrò mi báyìí jù. wá ìwọ wéré. bàbá yà. jàmí kí ló ṣẹlẹ̀. Ah, igbó labi òun ṣe mi gan o promise mi kó máa ju páàsì kan lẹ̀ fún mi láti bí ìjọba mẹ́ta mẹ́rin kan ó dẹ̀ kọ òjúlẹ̀ fún mi kan post fún mi òun post mi. ẹlẹ́gbọ̀n àgbà ajé mò ń ṣiṣẹ́ lórí ẹ̀ ìgbóná bí òṣìṣẹ́ lórí ẹ̀ báwo lèmi fẹ́ràn kó ṣiṣẹ́ lórí ẹ̀ nígbà tó pé nǹkan tó ló fẹ́ ṣe ò ṣe. ẹlẹ́gbọ́n àgbà ọmọ ìyá mi tẹ fún mi ní pàṣẹ pé kí n mú pàṣẹ rẹ fún yín mo fẹ́ mú bíbá yìí ni mi fẹ́ mú bíbá yìí ẹ má fọ ẹlẹ́gbọ́n àgbà má ṣe. àlàyé bí wọ́n sọ fún mi ti gbé kínní o páàsì àgbà. ṣé lè fi là. sóòtún ni post mi lọ́sẹ̀ tó ń bọ̀ yẹn ṣá. ẹlẹ́gbọ́n àgbà ajé wà láàyè mi ni post yẹn ẹlẹ́gbọ́n àgbà ṣùgbọ́n oníkọ̀ọ́ṣọ́ kan ní ẹlẹ́gbọ́n àgbà. oníṣòwò ni ooo oh, igbólabi mo sọ fún ẹ pé owó yẹn ò ṣe problem n tẹ̀mí nídìí ni pé kò ju páàsì yẹn lẹ̀ ó dẹ̀ lọ bẹ́ẹ̀ o sọ o sọ promise mi pé owó yẹn kò ẹ máa ṣe. ti tán gba ẹ bọ dúró ó kàn tẹnu mọ́ owó owó. gbogbo lè ti ta sí wọn jẹ nígbà yìí ṣé o fẹ́ gbẹ́ ẹ nìkan ṣé o fẹ́ gbẹ́ ẹ nìkan. àwọn àgbẹ̀ ló là ń pa mí èlò lẹ ń pa ń bí. ẹwú bàbá ẹ ẹwú bàbá ẹ ṣe ń pa. èlò lẹ yẹn ń pa ń bí sódì bàtí bá bẹ̀rẹ̀ sí mú ilá gidi àbí má ṣe bẹ́ẹ̀ ẹlẹ́gbà àgbà. kémi má ṣe bẹ́ẹ̀. ẹlẹ́gbà àgbà. ẹlẹ́gbà ni wà. ẹlẹ́gbà ni wà. mo ṣẹ̀lẹ̀ sọ fún ọmọ yìí ṣe ni pé ẹ̀kọ́ ń jẹ́ tàbí bẹ́ẹ̀ tẹ̀ sí bàbá. gbàgbọ́

if you love yourself, please come out. I repeat, if you love yourself, come out. Ah, mo ti rúbọ yín kò ń ṣe rúbi ló yẹ kẹ tí wọn máa di lọ́wọ́ ẹ padà síbi tẹ ti bọ. ẹ ti ṣì mú àwọn akó ìṣẹ́ran yìí. ó afẹ́fẹ́ ìjì ó yẹ parapọ̀ ẹgbẹ́ wa ìrìn àjò. baba ọ̀sẹ̀ nílé yìí o. ó ah. yẹ afẹ́fẹ́ ó yẹ wá parapọ̀ ẹgbẹ́ wa rìnrìn àjò ojú ọ̀gbọ̀rọ̀ tó wà o. Ah. bọ́lá ti wá o. <laughs> olórí o ti ń ṣe tipẹ́ ọwọ́ pálábá ẹ̀ ṣègi lórí. ẹnu sọ̀hún èmi lẹ kó gbogbo àwọn pálábá ìwà bá irin jọgọjọgọ tẹ kó dání tẹ pé níbọ yìí máa sọ bí mo ṣe jẹ́ fún yín lónìí èmi olórí fúnra mi ó yá dúdú níjọba nílẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò funfun níjọba nílẹ̀ mọ̀ mọ̀ funfun ó yẹ parapọ̀ kẹ́ wọnú ara yín ẹdọ gidi kan. ó yá ẹgbẹ́ mi. báyìí lọ lọ omi kì yóò kí kú òṣèlú. a ah, o ẹ wúlò màmá yo ẹ wúlò màmá yo n wá ń ta ìsọ́ọ̀dì wá ń ta ìburúkú ju o mo alábì kó wa kó o lè kó o. wá ṣe sùúrù wá ṣe sùúrù a. Ah, yàrá fíìsì wọn dá yẹn. kọwọ́ kan àdá fi rọgí náà nù. ọ̀ya ọ̀ya ah. ẹ ká fẹ́ rò ẹ wò èmi ní solution kan. Abuja solution. tí ẹ bá lè bá ká lò. like yourself please come out come and show your face. ẹ súnmọ́ mi asọmọ bẹ́ẹ̀ ẹ súnmọ́ mi. yẹrù kéré jù yẹrù kéré jù ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ẹ máa sọ tẹ̀lé mi ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ kí n tó tẹ̀yán ni ilẹ̀ ni mo tẹ̀ kí n tó tẹ̀yán ni abẹ́rẹ́ alọ́kọ́nà kò tó di abẹ́rẹ́ alọ́kọ́nà kò tó di tàbá ti ń lọ sí i sẹ́nikẹ́ni tó máa rí wa nínú wọn. ẹ tó máa rí wa nínú wọn. máa lọ. ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ kí n tó tẹ̀yán rìn ilẹ̀ ni mo tẹ̀ kí n tó tẹ̀yán rìn abẹ́rẹ́ alọ́kọ́nà kò tó di abẹ́rẹ́ alọ́kọ́nà. if you lost yourself i say i repeat come out come out if you lost yourself if you don't come out we will descend on you and you will not like yourself. if you really love yourself. I said, come out. Come out. Come out. Okay, you don't want to come out, Abi. Don't worry. Don't worry. Like, you, you, you. That's what it. Ìpàdé wọ́n ti ti wọ́n ti jáde o. Ṣé mo sọ pé I want bàtọ́ wọn want lọ́wọ́ ń want báyìí? òun náà ni mò ń sọ fún yín wọ́n ti jáde àwọn mẹ́rin ẹ̀bí márùn-ún ni wọ́n wọ́n ti gbówó mi lọ. ẹ bá mi gbówó mi wú àṣà mi. Ààrẹ ní bọ̀dì kí ló ṣe? Can you imagine pé àwọn gáìsì yẹn wọ́n ti gbà á ní wa kọjá wọ́n dẹ̀ sí lọ́ọ̀dẹ̀ ní wọn. Sá! Àwọn nípa! Ọlọ́pàá! Oh, yes. Monster. Oh, actually. Yes, sir. How are you? Sit down. Sorry. Few seconds. Sorry, sir. So, how are you? I'm fine, sir. Ẹ̀pẹ̀lẹ́. Yes, sir. Yeah. <laughs> um, Akin. Yes, sir. Uh, um, you know dùn sí ẹ̀kọ́. Mi ò dẹ̀ lè hide feelings mi. sórí gbogbo bó ṣe ń ṣiṣẹ́ látẹ̀yìnwá yẹn honestly iṣẹ́ takuntakun ló ń ṣe mo dẹ̀ believe pé lágbára ọlọ́run ọba ìwọ náà tún máa gain ju ifo bó ṣe wà náà lọ ẹm sórí àwọn tí ẹ arrest wọlé yẹn gbogbo wọn ni mo rí o ó mì pé ó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ everything tó ti ń lọ bó ṣe yẹ kó lọ bó ṣe ń ṣe látẹ̀yìnwá yẹn ó tún ti ń jọ bẹ́ẹ̀ dáadáa. <laughs> Eh, <laughs> ẹ ọ̀gá ṣe ti rí gbogbo orí yìí tẹ̀ fún wa yìí ẹ̀yin ni because ẹ̀yin lè ń push wa ah. so máa dá gbogbo ọpẹ́ àti ògo yìí máa dá padà sọ́dọ̀ yìí. ọlọ́run ló ní ìyẹn <laughs> eh, ọlọ́run la máa dúpẹ́ fún but akin mo fẹ́ kí nǹkan kan yẹ ọ́ ehm, ṣé o mọ̀ wípé kì í ṣe target wa òun làwọn tẹ arrest yẹn yes. Eh, sure sir bẹ́ẹ̀ sir. good ìwọ fúnra rẹ mọ̀ wípé target wa gangan òun ni notorious arm robber tó ń da ìlú ìyẹn olórí pẹ̀lú àwọn tíìmù ẹ̀. olórí ẹbẹ ní sáwọn. ẹ ẹ ìtúlẹ̀ náà mo lè sọ fún ẹ̀dọ́dá tàbí pé ẹ láti ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ kẹ̀dẹ̀ make sure wípé ẹ arrest our guys yẹn because um, mo mọ̀ wípé o ti ní promotion fine ṣùgbọ́n a láti ṣiṣẹ́ lórí kó tó ní promotion sí and the only way tèmi fúnra mi lè fi bá àwọn ọ̀gá wa sọ̀rọ̀ wípé àmọ́ ah, Saheed deserve promotion sẹ́ òun ni kẹ́ make sure we wípé ẹ arrest at our team I am assuring you to o bá opportunity, ní the láti arrest bọ̀bọ̀ no, no no no no no no o tún máa ní promotion yẹn sure. no láti bá get dada sa. okay. ẹ mi pe mo máa ní double promotion nìyẹn. oh definitely. so tí mo bá ti wá rí olórí mú eh. nìyẹn máa possible. oh yes ọ̀gá mọ̀ promise ni pé gbogbo nǹkan tó bá gbà pátápátá láti ṣe pé a olórí mu láti sìn lọ mo ti bẹ̀rẹ̀ sí ṣe báyìí sá mo ti bẹ̀rẹ̀ sí ṣe sá ẹ̀dẹ̀ máa gbúdọ̀ gbọ́ sá. God bless you. Thanks sir. All right. Yes sir. It's okay. It's okay. All right. Pé Sergeant Kúnlé wá. All right sir. Okay. <laughs> yeah. Operation sọ̀rọ̀ pa òní àlọ́ àwọ̀ àwùgbọ́ ọmọ yẹn. Awesome. Um, it counts for celebration. Of course, ọlọ́run ni. Ṣẹ́rí àkọ́kọ́ ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ to tó sọ wá lọ sọ wá. Àmọ́ dẹ̀ kí kálukú wa náà pé àkóṣe takuntakun. Hmm. Àwọn ìjọ mi lójú o o bí mi lẹ́nu o pa mi lẹ́nu ó tún yà mí lẹ́nu apanamani nítorí pé nígbà tí ọ̀pọ̀ di gàgà tí mi ò mọ bí tí mo fẹ́ yà sí mọ́ tí mi mọ nǹkan tí mo lè ṣe ìrànlọ́wọ́ nǹkan dìde látara ọmọdé àrùn fún àtàbà ojú sí ẹni ìfẹ́. Thank you, Ẹ ṣe gan sir, mi ò fẹ́ kí ẹ̀yìn mi sir, torí bó ṣe ṣẹlẹ̀ kò yé mi náà, ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run ni. Olùkọ́ ọmọ yẹn ó gbìyànjú gan in fact nǹkan tó ṣe, nǹkan tó ṣe. Ẹ ya wọn yóò wọ̀ gan ọba wa jáde. um, as far as I'm concerned, everybody will deserve accolades. Well done, everyone or just one person. So cheers to success. Cheers. Ẹ wo, ọ̀gá tí ń ṣe wàjí fún gbogbo wa ní o. Ó yẹ kó jẹ́ máa kúrẹ́ ìwé jẹ́ máa bọ̀. Ìwọ ló máa obìnrin ló máa tẹ̀lé káàkiri. Máa bọ̀. Ṣé ewu tó wá ládọ̀ ẹ̀jẹ̀ kò tó kò tó kọ́gà kó fi lé pọtí kó fọ̀nà rókà. Ọ̀gá ti bínú tán. Ọ̀gá bínú tán. Ẹ à ń jẹ́ àmú ni. Ọ̀dà ọ̀dà ó dá rẹ̀ ọ̀gá ló ń bọ̀ ọmọ tó dẹ̀ kù wọ́n á yanjú ọ̀rẹ́ kékeré rẹ̀ tó bá tọ́ sí kálukú. sórí oúnjẹ rẹ̀ ọ̀gá ṣe kéré dá torí kò bá ṣe ń gbọ́dá níjọ́ yìí a máa bá ibi o ààrẹ èkó àbá ibi lẹ́sẹ̀kẹsẹ̀ kó bá ṣe ń dà kọ́dẹ̀ yẹn mo lè dá ẹ lórí o. màámi ẹ má má já yàn mú báyìí pẹ̀lú oúnjẹ tẹ́ ń sè yìí. a fi sùúrù jàre ẹkọ mi ọkọ mi káàbọ̀ ẹkú rìn gbogbo ilé ń kọ́ àwọn ọmọ mi ń kọ́ <laughs> ọkọ mi kí ló wáá dé tí mò ń pè ẹ́ tó gbé kọ́ bọ́ ò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé ẹ ò mọ̀ pọ́kàn mi ò ní balẹ̀ ni. àgbẹ̀lá mi ni wà inú mi dùn pé sọ pé mi kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé mi ò ṣọmọ bẹ́ẹ̀ ni. ìṣọmọ bẹ́ẹ̀. nǹkan kan ló ṣẹlẹ̀ ní iṣẹ́ wa ṣe mọ ọ̀nà lórí yìí ọ̀nà ọ̀gbìn. kí ló dé. iná ó ti jó lórí kókó. ẹ fọkàn ló balẹ̀. mo tó rọ sàmúrò bá kan òun ló wà tó tẹ̀wọ́ rẹ̀ sí nígbà tó yẹ pé ọ̀gá adigunjalè ńlá wọn àtàwọn ọmọ rẹ̀ ló yẹ pé wọn ò jẹ́ kí ìlú gbádùn lẹ́nu tó pé yóò máa ń ẹ ti máa gbọ́dọ̀ tẹlifíṣàn tó dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó wá ti èmi dẹ̀ ni mo jẹ́ tó ń líìdì anti-robbery squad. so àwọn ọ̀gá mi ti wá táyà ìlú kí ẹsẹ̀ lọ́rùn pé mo gbọ́dọ̀ sọ pé àwọn ènìyàn pa in fact mo sọ pé bí yàtọ̀ ẹ̀ fi lé lọ́wọ́ nìkan wọ́n tún wá táyà promotion mi sórí pé ká mọ̀ pé ta bá ti mú un àṣẹ promotion gbà so wàhálà mi káàkiri lọ́tún lọ́sìn tàbá bí òpó strike bí à lọ sílé ní ìjẹun gbà tá a máa sọ pé strike kó má ìpégbà tí màá wá sọ́dọ̀ yìí fáàbì mi ṣe wà nígbà yìí lónìí nísìnyí kan kó má tẹ̀ má kó má pè mí pé bí wọ́n ti di tó ti ṣẹ́ nìkan so mo ṣáà di pé lónìí tí mo rí àyè díẹ̀ kì í yọjú sí mi so tó fà á nìyẹn kí ẹ má bínú sí mi. ọ̀ni tó o bá ti mú ilé yẹn o ò o lè yẹn o ó ti wá di mímú fún ẹ báyìí wàá mú ẹ̀mọ́ ní tó bá ti mú òní ní promotion àfi kó ní promotion níṣẹ́ yìí ó jìyà lórí àjọ jìyà ni kó tó débẹ̀ ìgbéga yẹn àfi kó dẹ̀ rí àwọn olè yẹn ti di mímú àdúrà ni èmi náà wá múra báyìí nísinsìnyí àdúrà mi máa fi kún bí mo ṣe ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ torútorú torítorí yín náà mo ṣe jókòó kí mo á jókòó fún tí mi bá wàhálà lórí yín olè yẹn ti di mímú fún ẹ ìrọ̀rùn báyìí gan ni wàá fi mú agbára ọlọ́run tí ò ní rí ìpalára ń bẹ kò ní rí ẹ ṣe láì dá agbára ọlọ́run ìgbéga yẹn lẹ́yìn tó fẹ́ mú yìí tó fẹ́ rí ìgbéga tó fẹ́ rí lẹ́yìn ẹ̀ kò ní pẹ́ wàá tún rí mi wàá dọ̀gá pátápátá nínú iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ọ̀gá nìyẹn lágbára ọlọ́run kò dé ní sí wàhálà kankan. ẹ ṣe máa ẹ ṣe máa ẹ ṣe rí eléyìí tẹ̀lé tẹ̀lé sọ̀rọ̀ tó wá kí ni mo dùn sí ẹ ṣe rí oúnjẹ tí mo rí tẹ̀ ń ṣe yìí mo gbọ́dọ̀ bí okòó mo máa mẹ́sọ̀ pé mo ló mo jẹ ńbẹ̀. torí ẹ̀ náà ni torí ẹ̀ náà mo ṣe ń ṣe ìwọ fọkàn rẹ balẹ̀ àmàlà tó o fẹ́ràn yìí funfun láfún yẹn mo ti bẹ́ẹ̀ rò sílẹ̀ ó wà ní kúlà. àmàlà láfún lè rò kódà màá sì bá yín ṣeré díẹ̀ gbà yẹn torí mo gbọ́dọ̀ jẹ àmàlà yẹn. àfi jẹ. ẹnì ṣokíṣì ẹnì ṣokíṣì máa ń. olùrànwọ́ bẹ̀bẹ̀ fún àánú fún ọmọ mi akin ní orúkọ jésù olúwa bá mi bá a ṣe wọ́n ní tí kò bá mú olè yìí wọ́n ní kò ní ní promotion olúwa lórí iṣẹ́ yìí àfi kọ́mọ mi ní ìgbéga torí pé mo fẹ́ jèrè ọmọ ni mo ṣe ń ṣe wàhálà lórí ọmọ ní orúkọ jésù olúwa olè tí wọ́n ní tí ò bá mú yìí olúwa bá mi mú ní orúkọ jésù olúwa bá mi mú ẹlẹ́ran ara lásán ni akin kò ní agbára kan ẹ̀yin ọlọ́run ẹ̀yin ni ọba alágbára ẹ̀yin lọ́ba tí ń mú ni ẹ̀yin lọ́ba tí ń deni olúwa o ní orúkọ jésù ẹ bá mi mú olè yìí ẹ̀yin lè bá mi mú ẹ bá mi mú kí ọmọ mi ní ìgbéga ní orúkọ jésù olúwa bá mi ṣe olúwa bá mi ṣe olúwa bá mi mú olè yìí olúwa bá mi mú ìwọ ló lè bá mi mú olúwa o ẹ̀yin ni ẹ̀yin náà ni a tó faratì ẹ̀yin ni mo lè gbọ́kànlé ẹ̀yin lè lè bá mi ṣe lórí ọ̀rọ̀ akin olúwa o olè yẹ bá mi mú ẹ̀yin ni kẹ́ bá mi mú ẹ bá mi mú olè yìí ẹ jẹ́ kọ́mọ mi rí ìgbéga lẹ́nu iṣẹ́ rẹ ní orúkọ jésù olúwa ẹ bá mi mú olúwa ẹ bá mi mú olè yìí olúwa ẹ bá mi mú olè nítorí pé olè yìí ni akin lè mú ló fi lè ní ìgbéga lẹ́nu iṣẹ́ mo sì fẹ́ kó ní ìgbéga ní orúkọ Jésù Olúwa ẹ bá mi mú olè yìí Olúwa ẹ bá mi mú Olúwa ẹ jẹ́ kó wá kí n tẹ̀ Olúwa ẹ lè lè bá mi mú ẹ bá mi mú ẹ kó rí ṣe ẹ kó rí ṣe Olúwa mi fún ṣe ẹ kó ṣe ní orúkọ Jésù Olúwa mi mú. mo ṣe bó o ní pè mí nì owó ń hùn owó mú owó mú àmọ́ owó tèmi wò yìí ó léwu bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní ètùtù ewu níbi tí owó tèmi wà wọ́n máa ń sọ wípé ẹnu kìnìún lówó wà àmọ́ èmi màá gba owó mi kílẹ̀ tó rọrùn. kí olóbó kìlọ̀ fọmọ rẹ o ọ̀làwọ̀. lórí ìmọ̀ tí mo tún sáré láti ọmọ tá à ń yìí lẹ́yìn ọlọ́run ọmọ àgbàlá ẹ ló kù because tọmọ yẹn ò bá sí pẹ̀lú wa. irú àwọn ewu tọ́lọ̀ ń kó wa yọ yẹn ó ṣeé ṣe ká má bọ̀ nínú rẹ̀ now tí mo bá wá ń try láti á máa lórí nǹkan pé kíní kíní ẹ jẹ́ kí gbogbo àjọ mi kó dáa. Ah, olórí padà padà padà padà padà ah, kó bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ mi o ó jẹ́ kó tí lójú mi pẹ́ ló ń bí mi wá kí ṣẹlẹ̀ bí yóò bá dúpẹ́ má fi kọ́ra àwọn ẹ̀jọ̀ ìtọ́rọ̀ ọlọ́run èyí ṣe mi rẹ ṣe oògùn ewé sùkò ṣé mi lè babaláwo ìṣòkè àbàdàwà rẹ sí wa ó ṣiṣẹ́ rẹ̀ ẹ̀hẹ́ kí kí kí bí kí ni ẹ̀ kábàdà kó bá wá rẹ́síkì wa ṣóhun rẹ̀ bá tó kọ̀ lè gbélé wa lórí wá ìgbà ìṣòdì náà sábàdà ti kú fún ẹni ó ti bàgbé ní kó bá gbàgbé kẹ́mi náà létí ọmọ yẹn gba ọmọ ti fara gbà mọ́ lórí ọ̀rọ̀ rẹ tó máa kù ń bọ̀ níbi sábàdà wa ẹni da àwọn ibi tó wà á débi kábàdà sọ̀rọ̀ ilé àbànà kábàdà máa wí tọ̀ àbànà ẹ̀ iṣẹ́ rẹ̀ rò ṣe o wà á délé mi lórí jẹ́ kí n la àwọn tí òye yẹ. ó yà. sórí tí ọmọ ẹni bá dà ká òye kò ṣe bí kàfíṣàyà. Ah! kí ló dé nǹkan tí mò ń sọ lẹ́ẹ̀kan náà tí ò fẹ́ yí ẹ rárá wọ́n náà wọ́n náà wọ àwọn instances méjì tí ọmọkùnrin ti rescue wa ọ̀hún sọmọdé náà. àwa ò dẹ̀ mọ̀ ṣe mọ́. ṣé mo sọ orúkọ bẹ́ẹ̀ fún ẹ. ó náà ló sọ yìí. mo ẹ̀ kàn sọ bẹ́ẹ̀ fún ẹ. ṣé mo sọ bẹ́ẹ̀ jáde fún ẹ. o ti sọ ah, olóyún fún jọjọjọ torí Ọlọ́run nígbà tó dé ah, ṣé dédé ìyá yẹn ti ṣe sẹ́yìn ó wà bí yìí mọ́ ó làwà ikú mọ́ àbànà báyìí sí ọjà àdàdà gẹ́lẹ̀ kó bá wá tú àtàbànà kẹjọ bá ladà jẹ ẹ bá ladà jẹ. sori aláìsàn olórí ló máa sọ̀rọ̀. sọ́mọ gómìn ló máa sọ̀rọ̀. ìgbà tó wájú lórí nǹkan ẹ ẹ sọ fún mi náà ìgbà tó jọ lórí nǹkan. àmọ́ pé what is it. well what is what now ah see that is not fair ah, ah ìgbà wo làbànà dé ẹ lè máa gbé àbànà lórí àwọn tó senior ẹ̀ ẹ̀yin náà imagine tó bá yẹ anybody in this position we feel bad ó tọ́ náà sọ náà ó tọ̀rọ̀ ní ká má sọ òun o honestly speaking ó tọ̀rọ̀ ní ká má sọ òun. ẹ má jẹ́ ká sùn síbi kan náà kọrí síbi kan náà ọmọ tá à ń pè lábànà yìí ọmọ yìí ṣe àwọn nǹkan kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan ara gidi ló ṣe náà so that means pé tí o bá sí àbànà dábàá pé ọlọ́run wà lẹ́yìn wa tí o bá sí àdánà ṣé bá ṣe máa máa wò ni tí mo bá wá ń tà láti sọ fún yín pé ọmọ yìí báyìí ló ṣe ṣe ẹ fọ́nà mi ẹ tẹ̀lé mi náà wáyé tẹ̀ ṣe sọ pé nǹkan tí mo sọ rọrùn. ó rọrùn ó rọrùn ó rọrùn inú mi dùn pé ìyàwó yín ẹbí bèrè rárá ó rọrùn kí ó ṣe ìdáhùn tí ń ṣe kọ́ ẹ gbàgbé kó yẹ jẹlẹ o èsì ilé jẹlẹ náà abalabana èsì ni kó lè kó kí pẹta lójú ọ a máa lọ. lọ tó bá jókòó tó sùn tó ronú wà á realize pé fat àìsàn. ah sweetheart. àpẹẹrẹ wọn ló àpẹẹrẹ wọn. Ah, no no no no ah ṣé táwọn bàbá yẹn náà ti máa bá wọn bínú ni ẹ má bínú náà ẹ ẹ̀yin mi jókòó màmá yín wájú ìtò with ah, you. Get off. Get off. àlejò ńlá ẹ̀mí olórí olórí ah, ńlá ní mi eh, ìyàwó mi ni ò tí ì sìn ló bá ti dé báyìí báyìí gbogbo ayé ló máa tẹ̀ sí ká bẹ̀rẹ̀ yẹn náà kí ló fẹ́ mú. ẹ wá wá wá o mú kankan. jókòó jókòó jókòó sí wa bá. wọ́n ní èèyàn kò kí ń jẹ lórí mu yó ah, mo ti tẹ́ra mi kan kí n tó débi ah, wọ́n pè lẹ́kọ̀ọ́ yẹn mo lè ti ní káwọn bọ́ìsì mi máa lọ àmọ́ torí pé mo fẹ́ rí yẹn mo sọ pé mo máa padà wá síbí fún ara mi láti wá rí ẹ kọ́kọ́ ni mo ṣe great time láti wá báyìí. àmọ́ ah, ọwọ́ kò yẹ ká tó máa lọ wá play fún lẹ́kùn tí mi ò mọ̀. Ah, kèmí tiẹ̀ pẹ̀lú ah, ìran ọmọ gbọ́dọ̀ níbẹ̀ ọ̀dọ̀ olúwa gbà kàn ni má lọ bẹ o. nítorí tiẹ̀ ṣe sọ yìí ìran kọ̀ọ̀kan. ẹ tiẹ̀ máa débẹ̀ ẹ máa padà dá adìyẹ ní. <laughs> ah <coughs> àwọn àwọn bọ́ọ̀sì ẹ̀dá. èmi ilé wa ní yàrá yàrá pọ̀ mí àbí kó máa yàrá wà lẹ́yìn. ebi ò tiẹ̀ kí ẹ̀. bàbá wà lórí ìjókòó máa sọ bẹ́ẹ̀ ni ọ̀gá mo sọ pé ọ̀tọ̀ níṣẹ́ tó ń ṣe tí mo fi mọ ẹ̀ iṣẹ́ tó ń ṣe tí mo fi mọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ láìpẹ́ ní ṣe ń kí ẹ̀ àbúrò bá ti mọ ara rí ẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe lọ́jọ́ ẹ̀ mo gbé yàn gidi yẹn with time wà wò nǹkan tí wàá ṣe náà lórí iṣẹ́ tó ń ṣe present. mo wá ṣe wàásù fún mi. ìrẹ̀ ò wá wàásù fún ẹ mo mọ̀ kí wàá dá wàásù fún ẹ. ìwọ náà ń gbowó orí fáwọn. kúrò bẹ́ẹ̀. o máa ló mọ wọn kọ. inú ewu ló wà ó. inú ewu ló wà ó. ikú ń rùn lórí ẹ pẹ̀lú nǹkan tí mo rí bẹ́ẹ̀ ikú tó dé fẹ́ pa ẹ̀ wọ́n ló pọ̀. lọ́jọ́ tí mi wá síbẹ̀ bọ̀bọ̀ kan wà pé tó dúró sí ẹnu ọ̀nà yẹn. ara àwọn mẹ́ta tó dúró síwájú. àwọn obìnrin mẹ́ta yẹn kọ bọ́kàn wà tó dúró lọ́kọ̀ kò sọ̀rọ̀ rárá. abana abana lórúkọ ẹ̀ mo ti wá díẹ̀ díẹ̀ tó tó bí abana yẹn kankan rí. àwọn akọni ò wo akọni kó ṣubú ìran akọni tó bá wà lórí ìdúró tó ń wo akọni tó fẹ́ ṣubú tó dẹ̀ jẹ́ kó ṣubú lójú ẹ̀mí ààlà ọ̀gbẹ̀rì ló ó fẹ́ padà sí di èpè ẹ̀mí tó náà máa padà ṣubú jọkan mi ní wù ẹ́ kó wó ikú tó fẹ́ pa ẹ́ tó ń bọ̀ òní ẹ̀ àrùn tó fẹ́ pa ẹ́ tó ń daṣọ bò òní abala àmọ́ torí pé wọ̀ gọ́gọ́ fúnra rẹ̀ ó kí ní ẹ̀mí ò fẹ́ kó ṣídìí èèyàn ní nínú ayé ọmọ yẹn jẹ́ kó kúrò láìpẹ́ láàrin ìsọ̀sẹ̀ kan ṣẹ̀ṣẹ̀ bá ṣe sọ yìí máa yẹ kó sí ní àyíká ẹ̀ mọ́ if not nǹkan tá à ń sọ ló máa pa ẹ̀ padà ah, ok ohun tí mò try láti sọ fún ẹni pé gbogbo ọgbọ rẹ. ẹnu kò ń bẹ̀ mo gbọ́ ẹ. Alani ìwọ tí wọ́n bá rán ẹ̀ sí mi àbúrò ló rán ra ẹ̀ ó yẹ kó rí ara ẹ̀ ń gbé ẹ̀ èmi ló ń bọ̀ wá bá èmi kí n yẹra fún ọmọ yẹn ó yẹ kó yẹ̀wò kó rí pé èmi gangan ọmọ yẹn ojú mi ni. pàlàpàlẹ̀. ẹ mo dákẹ́ mo ń sọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ máa gbin agodo mi ló wà yìí kò ṣe jẹ́jẹ́ wọ́n gbé ẹlẹ́mìí gbóná ọmọ jẹ́ ká yọjú mi ni ọwọ́ wọ́ọ́ wá kí n pàtì kí n lépo sàkání mi ìwọ ni wọ́n rán wá àbí wá máa lọ àlejò ẹ ti ń pẹ́ jù. ok wọ́n ti rí nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀rí ah, wọ́n ti jù sómi fún ẹ ó ti fi wẹ̀ wọ́n ti kó oúnjẹ fún ẹ ó ti jẹ́ wọ́n fi sínú aṣọ fún ẹ ó ti gbàgbà darí kí ni mo sọ̀rọ̀ kí ni mo sọ̀rọ̀ lórí wípé kan tó fẹ́ pa ẹ tí mo sọ fún ẹ ló ń rojú báyìí à ń gbòòrò má ti yẹ lọ́wọ́ ọkùnrin o àkìtàn ló wù ẹ̀ kó ti lọ jẹun ọ̀kẹ́ èmi ló lé jáde kúrò nínú ilé ẹ̀ èmi ló ń ẹ̀bára jáde kúrò nínú ilé ẹ̀. àlejò ẹ̀ ń pọ̀ jù. èmi àlejò tèmi pẹ́ lórí pé mo advice ẹ lórí nǹkan tí mo rí tí ò yẹ. ìyá ìyá ìyá ìtọ́jú orin ẹni tí kọ́ wa lọ́gbọ́n ẹni tí kọ́ wa lóye inú wa dẹ̀ ń dùn pẹ̀lú ẹ̀ ìwà òye ga òye sí mọ́lẹ̀ ọkùnrin dẹ̀ fáìn báyìí ó ga yìí ní nọ́mbà wán ọ̀bẹ jàdú o orí yẹn àkọlówó àkọlà ni ẹ̀dí wa ókè ẹ̀dí wa ókè ọ̀rẹ́dì ẹ̀dí ẹ̀ ta sí mi ẹ̀dí ẹ̀ bá mi sọ̀rọ̀. Alani Alani Alani Alani yóò dá wọn ni Alani ọlọ́run Alani Alani yóò dá láyé wọn ni Alani olórin olórin àgbáyé olórin àsìkò olórin ìgbà ìgbà ìgbà olórin ìgbà ó sì wà ń bẹ̀ ó sì máa wà ń bẹ̀ ó sì máa ọmọ olórin oyin lọ́kọ̀ọ́ lọ́nà ilé ìkẹ́ o ayúlọ ayúbọ lọ́wọ́ yẹnu lọ́wọ́ yẹnu lọ́wọ́ yẹnu lọ́wọ́ yẹnu. àwọn èjò lẹ́ẹ̀. bí ọba sọpẹ́ lọpẹ́ ọmọkùnrin tẹ́ ń pè lábànà wọn ọkọ rẹ̀ bá ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. orí mi ò ní jẹ ẹlẹ́dàá mi ò ní jẹ yẹn nǹkan. Ah. <laughs> ọmọkùnrin ó rìn ó rìn tààrà pẹ̀lú gbogbo ohun tèmi rí ah, eh, n ò kàn rí n ò rí jù báwọn lọ ni ó ti rìn ó ti rìn níbi ọ̀rọ̀ dé yìí ah, kọ́ ọ lọ dúpẹ́ lọ́rẹ̀ gidigidi o. mo dúpẹ́ mm. bàbá mi èyí náà sì ní kí n lọ dúpẹ́ lọ́wọ́ àbàlà o ọpẹ́lọpẹ́ rẹ̀ ọmọkùnrin rìn ti rìn jù pẹ̀lú gbogbo ohun tí mo rí ní o hello ah níbo ló wá gbé fóònù sí látàárọ̀ tí mo ti ń pè é. dúpẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sí nítorí ọlọ́run ọkọ mi ṣọ owó tó fi ránṣẹ́ sí mi gbogbo owó tó fún mi ni mo fi rẹjà ìgbà táwọn oníbàárà mi dẹ̀ máa wá rà wọn láwọn máa sanwó ni o àmọ́ gbogbo wọn bá ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ń dá ó dẹ̀ mọ̀ pé àsìkò ti ń tó mo gbọ́dọ̀ ra ẹrù ọmọ ìwọ náà dẹ̀ ló ní kí n má fọwọ́ kan owó ọjà mi torí ẹ̀ mo ṣe pè é. o ṣé ọkọ mi owó nìkan ṣàlẹ̀ àpò lágbára náà ó ṣe mo dúpẹ́ ó dáa àrárá àrárá dẹ̀dẹ̀ ó ṣe o. ẹ ràn mà ẹ káàbọ̀ mà. abana àbí kí ló ń pe orúkọ ẹ. bẹ́ẹ̀ ni mà abana mà. kí láṣìírí ẹ. bíi ti báwo mà. kí ni àṣírí ẹ kò kò kò fi gbogbo ara yé mi àṣírí tẹ̀ ń ta ló bẹ ṣe agbára tó ń níbi ẹ tó ṣe bí ìgbàdé pé tó o bá sí bẹ́ẹ̀ wọ̀n lè ṣe anything á parọ́ fún mi now you know the kind of woman I am. madam kò yé mi. mo ní kí ló fi ṣagbára. mi ìfi kankan ṣagbára ọlọ́run ni. <laughs> oh my goodness gracious me oh fi kankan ṣagbára ọlọ́run ni ọlọ́run náà everybody máa pè náà ó mọ̀ mí èmi náà dé mọ̀ ẹ́ tó bá bí èmi náà ṣe mí náà máa lọ́lọ́ òun ni ohun tí mò ń bí ẹni pé ta ni babaláwo ẹ ta ló ṣagbára fún ẹ. madam mi ì ní nǹkan ìmí ìjọ lọ́hùn lọ mi ì lágbára kankan jọ lọ́hùn lọ. <laughs> máa mo ṣe máa find out ń pa ìwọ ṣáà máa wọrí. anyways um, kò ṣe pé bí a like you. i don't like you. I'm not the type that pretends. If I don't like you, I don't pretend. Má jẹ́ kó mọ̀ pé mi like ẹ. I don't like you. Of course you know. But um, you know, ní pé bóyá appreciate nǹkan tó ṣe fọ́kọ mi tó lo agbára ẹ tó jẹ́ kan pa ọkọ mi. Eh, appreciate ẹ. And just keep it up. And um, continue to maintain your link. dẹ̀ jẹ́ kó mọ̀ pé bọ́ì tó kéré nínú àwọn bọ́ìs ẹ̀ yẹn mo ní ìtàn pè ní àbànà àbí kí lorúkọ yẹn mo sọ pé bọ̀bọ́ yẹn mo sọ pé ó ní ìwà burúkú kan nínú mo ní bọ̀bọ́ yẹn máa gbà bọ̀dé fún mo ní bọ̀bọ́ yẹn ò kì í ṣe èèyàn dáadáa sí ìtọ́ hmm. wá dùn mí jù bẹ́ẹ̀ ni wípé ó gbà kó gbà ìyẹn ò kàn mí owó embarrass mi gan ó lálé mi lójú àwọn èèyàn owó embarrass mi gan ah, ah. ìyẹn ọgbọ́n ló bí mi nínú máa wò pé ah ìwọ ló ní kí n wọlé lọ́jọ́ ẹ̀ ló ní kí n wá da nǹkan sáyà mo dẹ̀ ní kò sí problem mo dẹ̀ ní ṣó lẹ́kọ̀ọ́ mo lẹ̀ ṣe tán àwọn guys mi ti lọ mo lè pé kò sí nǹkan méjì tí mo lè ṣe ju pé kí nǹkan ya ọdún ẹ̀ kí nǹkan tí ẹ kí o gẹ́gẹ́ ẹ̀ tún lè advice ẹ̀ láwọn nǹkan kan wọ mi gan. lọ́ọ̀nì ah. ah, inú bí mi inú bí mi inú bí mi ọlọ́ọ̀ ọlọ́ọ̀ tí bá ní wèmí yẹ kí n jẹjú ẹ̀ ah, ní bí mi gan gan. àwọn ò àti pápá kókó kì í gbóòrò káwa nípa tọrọ tó lórí orò hmm? yọ̀ǹda fún mi yọ̀ǹda fún mi máa rí. ṣèbí kò lè dá ni mò ń sọ fún ṣèbí tiẹ̀ ni mò ń sọ fún ṣèbí kò kà mí kún ni ó fojú di mí àbí kò mọ̀ pé òun tágbàlagbà tó bá ọ̀rọ̀ jókòó tó rí ọmọ máa ṣe gòkè kó tó di kó rí. ó gàjà kò lè rí òmò tó wà ń pọ̀ yìí ni hmm? aláǹkọ́à máa fọ̀rọ̀ yẹn lẹ́fọ̀ máa yanjú ẹ̀ ìní àárí olórí orò mi ní pásọ ọkọ máa gbọ́. bọ́ sùwà lájọ ọjọ́ ẹ̀wọ̀n ọmọ ní kí wàá rí ẹ̀ fún ọ láfa sùwà òkè. mo wà pa àwọn ọ̀rọ̀ àgọ́ mo sì wà dáa. ajídàrí ajídàrí kí ló dé tọ́lẹ́ dé ọ̀dọ̀ mọ́ olùsìn mi ajídẹ́tẹ̀ o àsìkò sẹ́ẹ̀bì rẹ ti tó olórí ni kò máa bọ̀ wálé irọ́ ayé dùn mi ò fẹ́ wálé mọ́ omijé ojú àwọn èèyàn ó dùn sómi tó dáa tó lọ́run kò burú èmi ayídẹ́rì wá jòkè wà bàjẹ́ ìwájú létè mi nítorí pé ọ̀gá ọlọ́pàá tó ń yíṣẹ́ fún alonkolóhun kígbe apanilẹ́kúnjayé ó ti panilẹ́kúnjìnà àmọ̀ lọlé mi ò lọ àdúrà lọlé mi ò lọ àmọ̀ rẹlé mi ò lọ àwa lọ mi ò lọ. èèwọ̀ èèwọ̀ ayídẹ́rì náà tó kú lẹ́wọ̀ mi ó fi wọ́n náà bí. léyà. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon. Yeah. I have an important message for you, sir. You mean you have message for me? Yes, sir okay no problem let me park in. no no no sir ẹ ẹ lábàá láti wọlé sir n láti jẹ́sẹ̀ yẹn fún mi báyìí báyìí báyìí báyìí ẹ ní láti act fast on it. mi ò láǹfààní àti wọlé ẹ̀ sí. anyway i'm coming. Sir. Yeah. So what can I do for you? You are Mr. Kimbody Davis. Yes, that's my name. But uh, how do you know my name and what can I do for you? As a competent and intelligent officer, I'm Mahida Adasa. Okay, fire on. Ìṣirò kan náà wà níwájú yín. Ìṣirò ìgbà ọlọ́ṣà. Tó sì jọba lókun àyà yín. Tí ó sì jẹ́ kí ẹ nígbè ìgbà lẹ́nu iṣẹ́ yín. Bí ẹ bá fẹ́ rí ìgbà ọlọ́ṣà náà mú, ó ń tẹ̀sẹ̀ nìyí o. Ẹ mú ewé dúdú tí ò lábàwọ̀n ẹ ó pa sínú aṣọ pupa. ewúrẹ́ dúdú. bẹ́ẹ̀ni ẹ mọ gbólóhùn náà báyìí ìpòǹkì àwòlù ìpòǹkì ìpòǹkì àwòlù ìpòǹkì ìyákùnrin abára sàkísà ń yà ajá fún àwọn ìyá mi àjẹ́ wọ́n ní nǹkan ní mẹ́ta ilé àkọ́kọ́ ilé gbogbo ilé ẹ̀kejì ilé obì ilé ẹ̀kẹta ilé ìjì obì nítorí wípé ìjì obì lọ́ba ifá ẹ̀tù àmà ni wípé èdì ni mo pè é èṣù ni mo pè é ìhàn ìlejì bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tán ẹ wà yà nínú àsopa ọ̀hún ẹ fi wé ọ̀mùgbọ́n yín ẹ ti wà yà nínú àsopa ọ̀hún ẹ fi wé ẹ̀sùn sí yín ẹnu iṣẹ́ ẹ wà síbẹ̀ fún ọ̀sẹ̀ méjì gbàkó láàrin ọ̀sẹ̀ méjì ọ̀hún gbogbo bẹ́ẹ̀ ṣe rí adigunjalè náà mú ìrọ̀rùn ló bá young man you see actually i don't believe in all these things but at the same time i try jẹ́ kí wọ́n àǹkọ́ fún ẹ. àlàáfíà fún mi. wọ́n á dẹ̀ dúró àgbà nǹkan kan. ah

pẹ́ kó tó yọ sí mi. alágbára máa mi ro bàbá ọ̀lẹ. mo ti kọjá kí n tó débi ni. bàbá ọ̀lẹ o bàbá ọ̀lẹ. mo lè kọjá èmi náà lè fẹ́ rí. ìfura tó ń lo oògùn àgbà. àjílété. àjílété ìrora. ajílété. olè ni ó kó lọ. panṣá ò fura. ajílété. panṣá jáná. pípẹ́ tó ìkẹ́. ajílété. iná ti jó lórí kó. tó máa kọjá mi mímọ́. ajílété. ajílété ẹ̀sọ́ fẹ́ni tó rìn kó rìn ti fúnra ti fúnra torí dùgbẹ̀dùgbẹ̀ yìí mi. omi fẹ́ tẹ̀ ẹ̀ wọ́n lẹ́nu. yìí mi mo rí oh, ah. ah. omi àwọn mi ah. tó máa já sí. ajílẹ́dẹ́ oh, ajílẹ́dẹ́ alágbára máa mèrò ajílẹ́dẹ́ bàbá ọ̀lẹ. bàbá ọ̀lẹ o oh, bàbá ọ̀lẹ alágbára máa mèrò ajílété níbo la ajílété gbà Ah, mi ò mọ̀ra ajílété níbo la ajílété wá gbà lọ ooo. Agilité. Sweetheart. Hein? Agilité àbí what tó gbé. Mi ò agilité, àmọ́ Ah. Ẹ eh, agility. agilité Me, Mi ò Ah. That's dangerous. Kí la máa ṣe Me, Mi ò ṣe mọ̀ pé agilité gbà Hey! Nǹkan ti ṣẹlẹ̀ o. Nǹkan ti ṣọ̀tá wa o. Kila la máa ṣe Eh? Ah. Ah, aburú lélẹ́ yìí ọlọ́mọ àjàrà burú o kí la máa ṣe báyìí. Ah, àṣé o àṣé Èdùmàrè o. ẹ bá mi. ṣé pé. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sórí yóò wẹ ọṣẹ ìfún odidi ọjọ́ méjì gbáko omi gbóná ni ó sì máa fi wẹ̀ aago kan òru ni ó máa wẹ̀. aago kan òru. tó bá ti wẹ̀ tán tọ́jọ́ méje pé ọ̀nà ṣínú gbogbo ibi tí wọ́n bá fẹ́ lọ bẹ́ẹ̀ kó máa lọ hmm. kò séwu. ẹ ṣeun bàbá ṣé lẹ́yìn yẹn ṣé gbogbo information ti ajílété ó máa cover ẹ. <laughs> àìka légúsókò mọ́gilé hmm. àìkẹ́rù mọ́ wọn bẹ̀ fóbìnrin rà lọ́jà. Hmm. Eh, ah. àìkẹrùn àláàmù mẹ́rin orí àtẹ. Eh, eh, gbọ̀nọ̀gé ní báyìí ńlájì ẹ̀ tó kó ìmọ̀ bọ̀ lẹ́yìn tí jẹ́ nù hmm, kò séwu kò séwu ọ̀nà ti ṣí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ sọ fún lórí oṣù méjì méjì wọ́n á máa ṣe léyìí o. oṣù méjì méjì bẹ́ẹ̀ni ẹ ṣe gan dáàdì hmm, ẹ jẹ́ tètè máa lọ ohun tó bá ti yá. ọkàrí ọkàrí ìkọkàn ìkọbálá èmi gangan níkú tí ń pọmọdé pàgbàlagbà èmi la lọ kó lóhùn kígbe bí mo dó nílé lálejò ẹ̀rù wà bá jìnnìjìnnì àbò. àwa nígbà láwa ní tí ó ní hello guys ẹ bọ̀ sí bí o olórí ti fún wa ní àtìlẹ́yìn wa lọ́la. ọ̀gára ọ̀gára kánábàdìbà ìyẹn.

ó dàbí kò wù Oh, it's okay. um, ìwọ ló rán labi sí mi. bẹ́ẹ̀ni. Ah. wọ́n dẹ̀ tún ní five hundred thousand ló máa ń gbà fún each information tó bá dish out. tó ṣe jẹ́ gangan nìyẹn. wọ́n ti sọ fún yín pé èmi ọmọ ọpẹ́ mo láìpẹ́ owó gan àbí ló ṣe jẹ́ ọ̀dọ́ nìyẹn o kódà kó wó kó máa wù lórí ìyá tó bí mi lọ́mọ èmi ọmọ pẹ́ máa fa ni ibi tí mo nífẹ̀ẹ́ wọlé. tókè wọn ló fẹ́ kí ṣóńṣó méjì èmi àti ẹ kó fojú kanra wọn. wá lọ́gbẹ̀rì tẹ́ mú dání yìí. Ah, kò séwu ọmọ pẹ́ you are safe. eégún tèmi tiẹ̀ dúró rè é ìgbà kan túra lẹ̀. èmi ọmọ pẹ́ lọ́nà ẹ̀ wò yìí o òbí ẹ̀ lè rí mi dáadáa bí. last operation tẹ pull out yẹn kò náìsì rárá o káti ẹ̀ wá ní agbára ọ̀gá mi ò tó ti tẹ́lẹ̀ mọ́ omi ò bá ti tẹ ìwọ̀gbìn lẹ́nu ọpẹ́lọpẹ́ ọmọ àsìn lásánlásán tó wà láàrin wa ń gbé wa fò à nǹkan bá ti ṣẹlẹ̀ Eh, anyway àǹfààní tẹ ní tẹ fi rí mi lálẹ́ yìí nǹkan mẹ́ta péré ni the first one is mo fẹ́ kẹ́ ọkọ rántí àdéhùn tó wà láàárín ẹ̀yin èmi àti gbólabí and the second one is àdéhùn tèmi ṣe fún yín lórí fóònù nípa bẹ ṣe máa rí ọ̀gá mi mú ní next operation yín kò ní yẹ ara and third one is èmi ọmọ pẹ́tẹ́ ń wò yìí èmi ti tó àyè wò ó èèyàn rẹ́dì láti kú so mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan lọ́kàn that's the reason why mo ṣí ojú mi kẹ́ ẹ rí ojú mi dáadáa ìbọn ò gbọ́dọ̀ bà next operation ẹ bá fẹ́ mú ọ̀dà mi o mi fẹ́ mọ̀ tẹ́ fẹ́ ṣe ó jẹ́ pé ẹ fẹ́ kó wa ni ìbọn ò gbọ́dọ̀ bà o mi gbọ́dọ̀ escape because ayé yìí dùn jù yà lọ. ọmọ pẹ calm down ó bá ti promise wa wípé ó máa fún wa ní itinerary next operation yìí ó ní issue ìbò Àmọ̀pé I can assure you kò séwu lóko kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ṣó ti gbọ́ just calm down. ẹ̀yẹ fi ń dá mi lójú. sure. ẹ check fún yín by 1 a.m. lóru marine formation. oríkì àwọn òlú ìporíkì ìporíkì àwọn òlú ìporíkì adé afọ́ àwọn ìyá mi àjẹ́ wọ́n ní kọ́lé mẹ́ta mọ́kọ́ ilé àkọ́kọ́ ilé orúgbó ilé èkejì ilé obì ilé ẹ̀kẹta ilé èjìogbè torí èjìogbè báyìí ní baba ifá ìmú mú báyìí tó bá ní kí wọ́n má rí òun òun là rí mú olórí o ó ti di ohun tá à ń rí mú lónìí ọwọ́ èmi akin ọmọ dúró sinmi ó di dandan kó tẹ̀ ọ́ báyìí bẹ́ẹ̀ ni ó ti dàṣẹ bẹ́ẹ̀ ni ti dáṣẹ́. pẹ̀lú ọ́físà. ẹ ló ọmọ pẹ́. ó yá ọ ti bọ̀ ọ ti bọ̀ ọ ti bọ̀ ọ ti kọjá ǹsìn yìí. wọ́n ti ń bọ̀ àbí. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ wọ́n ti kọjá ǹsìn yìí ọ̀nà kanimọ̀ owó street yẹn ni wọ́n gbà so ẹ bọ̀ gáàdì wọn bẹ́ẹ̀. ok there's no problem àti wàtà láti báyìí. ó yá Venza white báyìí lọ gbé o white Venza. ó ti yé mi àti wàtà láti. boys. Uh, no, Guys, ọmọ ọpẹ wà. ọmọ ọpẹ ń ro bèrè bẹ́ẹ̀. ó yẹ kó mọ̀ ń ṣe káàkiri lẹ́sẹ̀. ó ti ó ti ó ti rí bẹ́ẹ̀ àti ṣe kí ọ̀gá bá ti. ọkọ̀ fẹ́ràn obìnrin jù báyìí lọ. èyí tó ń nìkan náà. àwọn ikú lẹ́ńtọ̀. ẹ wo um, the last the last time tèmi àti ẹ ó sọ fún mi pé òun fẹ́ lọ sí abúlé ọ̀hún bọ̀ mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ni wọ́n lọ. so tọmọ pé bá fẹ́ jáde ń sìn kò ní ráì tàbí sọ fún mi pé òun fẹ́ jáde. owó ṣì wà lọ́wọ́ owó bá tán àwa bá ìlú máa jáde. ok no problem. náà ń para bẹ́ẹ̀ ká gbàgbà. owó ṣe é. ká gbàgbà yẹn wọlé. Mm, just jẹ́ ká change rẹ̀ wá ká kàn lọ báyìí. ok sir. ọ̀rẹ́ sir. owó ṣe àṣẹ ṣì wà lẹ́yìn tí ò bá tán á gbá ìròyìn mẹ́ni mo ní ọ̀rọ̀ pẹ́ èsì bí agbá ikú ṣọ̀nà ṣá ńlá ṣe bá ìjọ kó bẹ wá láwọ agbá ikú láwọ ọlọ́pàá ló ọlọ́pàá ọlọ́ṣọ́ dán ọjọ́ ẹni ṣó. ó wá lè gbà àwọn kó gbà wọn dànù àmọ́ kó bá la jẹ́ ọmọkùnrin ọlọ́pàá yìí tẹ̀lé káàkiri yẹn ìní má kù. ìṣe tá a ti kú. ọ̀ ìní má kù àbọ̀dọ̀ àbúrẹ́ ti rọjà. bóyá rọjà. olórí ilẹ̀ tí mo bá ẹ lónìí o. ilẹ̀ mọ́ bá bàbá ńlá kú bàbá ẹ̀ ló ṣe é gan. ẹ̀ẹ́ ó ti ń ṣe tipẹ́ ṣùgbọ́n wọn pálábá ẹ̀ ṣetán àti ṣègi lónìí. máa kú lé. wàá ọ̀rẹ́ mi kí ló tó ń terrorize mi kí ló tẹ̀lé gbogbo. lémi náà àná ó ti tọ́ fún ẹsẹ̀. ó tọ́ fáwọn bàbá lákù bàbá ẹ̀. ọ̀rọ̀ sẹ́yìn five five five back. ọ̀gára five back yes sir. ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹ kó pọ̀ wọ́n ni ọkọ̀ kan báyìí lọ́mọ wọ̀ yọ. ló fẹ́ gbọ́ lórí mo sọ fún ẹ pé o ti ń ṣe tipẹ́ ṣùgbọ́n lónìí òjò ti pé egún òde ò dáa bẹ́ẹ̀ ni gbìyànjú ẹ bàdà pa ẹni kò kí pa olórí olórí gbogbo yẹn ti dòfò. dòfò bẹ́ẹ̀ ni. ọ̀sẹ̀ ẹ̀rọ náà ọlọ́dọ̀ ọlọ́dọ̀ mo sọ fún ẹ dòfò lónìí ó ti dòfò. ọ̀pọ̀ ìlọsà wọ́n ti tàbí àṣà. ìbò èrè òun náà máa mọ̀ lára pé ìbọn mi bà ó máa mọ̀ lára láì àwọn ọ̀dà ṣáàdì bọ́mi tó bá yẹ òun fúnra àmọ́ pé nǹkan bá òun tó ti yé ó lè fara rẹ kúrò bíbá yìí you know what let's go back to the station. sir we can't we can't go without this car. we are we are we are we are. ọmọ tó ká. ìwọ̀jà lọ sọ́hun yẹn. you enter you enter. ọkùnrin tí ọkọ rẹ̀ mú mọ́ra wọn ó sì fa gbogbo agbára rẹ̀ ó ti fà á mọ́ra ó ti fà á mọ́ra pátápátá. Ah. àwọn kí ló wá dé tí wọn ò rí nígbà àkọ́kọ́ eh, olóògùn rẹ̀ ọgọ́ gbóná pọ̀ olóògùn ọmọkùnrin gbóná pọ̀ ó gbóná wájú ó gbóná lẹ́yìn ó lè bí àpárá tó wá ṣe báwọn bàbá mi àfi kàyà wà nǹkan ṣe sí mi nítorí àìpé kàyà wà ṣe sí bẹ́ẹ̀ bá rọ́pò mi báyìí ṣe ló rọ kalẹ̀ bí ẹ̀fọ́ ẹ bẹ́ ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí ní ẹjọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí ní kíákíá kíákíá mo pé mi lẹ́nu mi àfẹ̀yìn nìkan bá mi ẹjọ́ bọ́ sí ẹjọ́. ẹdìyẹ tó bá dáfà lóra làá fi kó a mọ̀ pé ọmọkùnrin àbànà. Guys. Guys. Ọkọ mi ò kàn lè wà nílé bẹ́ẹ̀ kó rọ̀ bí ẹ̀fọ́. Bí àbànà ṣe ń lọ yẹn, ẹ make sure pé kò débi tó ń lọ. Kò jẹ́ padà wọnú ilé. At last, thank God o. Nice one. Action. <laughs> kí ni ìwọ nìkan ń ṣe nínú igbó agéjù yìí. wọ́n lè pa ẹ̀mí mi ni wọ́n fẹ́ pa mí ni wọ́n fẹ́ pa mí ni. wọ́n lè pa ẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ni. I can see because you look scared truly you look scared. Dìde. Stand up. Yeah, let's go. Jẹ́ kí n pẹ́ lẹ́sẹ̀ déta kó fi máa lọ. <laughs> Let's go, my friend. ṣe fún wọn tó fi lè pè ní ẹ̀. mi ò mọ nǹkan tí mo ṣe ṣàdédé lọ́kàn ò dédé ń lé mi ó kàn fẹ́ gbìyànjú àti pa mí ni láì nídìí rárá. ẹ̀jẹ̀ hmm. ó ṣẹ̀wọ̀n ó kúkú ṣẹ̀wọ̀n rárá àtọ́. mi ṣẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ni àwọn gangan náà ṣẹ̀ sórí ìyá ẹ̀ tó bí ẹ̀ gangan gan oore ló ṣe fáwọn pípọ̀ yìí oore yẹn lọ sọ dìdì mọ́ lọ́wọ́ wọ́n tó fojú olóore gúngi ó sọ di pé wọ́n dalẹ̀ òòṣà. mọ́mí ẹ jọ ṣe lè explain nǹkan tí ẹ̀ ń try àti sọ fún mi kí lẹ mean by wọ́n dalẹ̀ ìyá mi wọ́n dalẹ̀ òòṣà ṣe lè ṣàlàyé fún mi dáadáa because me understand. kò lè yé ẹ jù bẹ́ẹ̀ lọ. pàdé olókun mọ́ o ọ̀dọ̀ adéwálé àjàlá ọmọ akínyẹmí ni ọmọ gbé bọ̀ àlùkò tí ń gbére pàdé ọlọ́sà wọ́n gbére pàdé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ adéwálé àjàlá ọmọ akínyẹmí nìkan ọmọ gbé bọ̀ torí agbowó pálọ́kọ tá a pè wọ fálé ayé àgbàlọ́ mẹ́rin ló kọ́ tá a pè wo èso ọ̀dàrà alọ́mọ ọlọ́mọ lọ́wọ́ gbà ló kọ àwọn ìyá mi ìwà gbowó pa wá lọ sí ìwọ̀ oòrùn ìlà oòrùn gbogbo orí agé wọn tí ń bẹ́ńbẹ́ lọ rè gbé wá fún Adéwálé ìwọ àgbàlọ́wọ́ mẹ́rin wá lọ gúúsù àtàríwá ìrìn agé wọn tí ń bẹ́ńbẹ́ wá gbé fadéwálé ìwà ọlọ́mọ ọlọ́mọ lọ́wọ́ gbà wá lọ sórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo orí ajé wọn ti ń bẹ́ńbẹ́ Tàdéwálé ní ọjọ́ ọmọ jẹ torí sẹ́ńsẹ́ wọn ìyá ń jẹun ó dín fáfá fọ̀mọ́ tí ń sọ lọ́jà fún gbogbo gínú oko ọ̀run mi láti fi ọ́ sọ lọ́jà fún gbogbo ayé lónìí ewé píntípínre tiẹ̀ wá wálé o sáwéré pèpè ti fún rere bẹ̀ wò bí ìgbín bá fẹnu kanlẹ̀ báyìí yóò pe fani àbò níwá bọlọ́jà lójú tí fífi gbogbo tilé tọ̀rẹ́ ẹ tọrọ adéwálé o abẹ́rẹ́ rẹ ọ lọ kọ́nà okùn tó dé bẹ́ẹ̀ ni mo wí fún ọ yóò rí bẹ́ẹ̀ yọ̀sẹ̀ bẹ́ẹ̀ tó tolúwo tún fẹ́ẹ̀ tejù gbọ̀nà èwe ayé wí dandan ni kẹ́gbọ̀n wọn gbà omi èèwọ̀n lára ẹja ìyò ní wọ́n lára rẹ láéláé ewé wọn lára agi owó òní wọn torí pẹ́nìkẹ́ egorí láwọn ó tó kálà wọn egorí ikàn kí wọ́n tó ká ikàn ẹnìkẹ́ egorí ata kí wọ́n tó rí ata ìwà tó sùn gbogbo ayé lọ́ bàtà rẹ́ àtòfò àtàrùn ọmọ gbénú ìgbẹ́wò tówó ìyálé rẹ ni ọyá dìde bí ológun ọmọ akínyẹmí sọmọ kó dosù kan báyìí tá a ti bẹ̀rẹ̀ sí í wọ́ lágbára àṣekágbá rẹ̀ la ṣe lónìí o ti dá lágbára apá ayé kan ò tún ká ọmọ apá ọ̀tá kan ò tún hàn ọmọ torí pé apá àtẹ́lẹwọ́ kan èka lé apá àtẹ́lẹsẹ̀ èka ọ̀nà apá wọn rí wọn kàn kì í ká gi oko sórí bẹ́gùn rẹ bá ṣe bí bọ́ bá ṣeré wọ́n fọ̀wọ̀ gbàlẹ̀ jí ni bọ́ ọjà lè tó lù ú lọ gbogbo ibi kíbi tó bá wá ń dé báyìí ṣòro kọ mẹ́tẹ̀ẹ̀ta tó ń jẹun ọ̀jẹ̀ mọ́ látòní lọ ó ti dolórí olórí lọ́mọ jẹ́ látòní lọ sọ̀rọ̀ ó sì lè sọ̀rọ̀ báyìí. ọ̀rọ̀ tó lọ lọ bá bá bá lábẹ́rẹ́ kọ́ wá gbára fún lẹ́yìn èyí tí mo fi agbára fún yìí. má lọ lọ́wọ́ lórí bá ilé lọ́wọ́ ọ̀dọ̀ mi ò ṣe rárá. ǹlẹ́ o kó ogun àjàyè. ṣeun mm-hmm. ṣeun ìyá mm-hmm. o dúpẹ́ lọ́wọ́ yín. àìdúpẹ́ ara ẹni. mo dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ mm-hmm. mo dúpẹ́ lọ́wọ́ ṣàkẹ́. àdúpẹ́. dúpẹ́. ẹni mi ò jáde wáyé mọ́ mi ò jájà lọ. bẹ́ẹ̀ ni. mi ò jọmọ akínyẹmí mọ́ ẹni mo ti bù dìde. bẹ́ẹ̀ ẹni olórí ni wọ́n máa jẹ́. bẹ́ẹ̀ mú mi lẹ́yìn tẹ̀rù mi lágbára tán. <laughs> odòdì àfisẹ́yìn tẹ̀gún fi sàn. èmi èmi nìkan lórí. irú ìwà wo ni màámi wù yẹn irú ìwà wo nìyẹn ó ti máa ṣògùn fólè ó lè ó lè for that matter ó ti máa ṣòwò fólè ó lè olórúkọ méjì ní lọ ó lè ló lè bó máa jẹ́ màámi gbogbo orúkọ àtọ́wù yẹn ò dáa. Only for that matter. àyà ah, calm down listen to me now. wọ́n mi ẹ̀ wò mú wa pẹ̀lú yín mà mú wa pẹ̀lú yín. Ah, ṣé bí ìgbà tí ìyá ẹ̀ rí bó ṣe ń dààmú tó ń sánná ní tí òrówó ná tí òrówó lò tẹ́bi ń pa tó ń ráre ó ní yẹ́ ẹ wò tó meet up láwùjọ àwọn èèyàn you see. mami. yes. mami. of course. ṣùgbọ́n kò sí bó ṣe lè burú tó ó lè ló lè máa jẹ kò ní kó ṣògùn fó lè kó lè olórúkọ méjì tí ò dá láyé ó lè náà ló máa jẹ ni báyé bá ń jáyé bọ́run bá ń jọ̀run táyé bá tún máa padà jáyé ó lè náà ló lè máa jẹ ó lè ní nǹkan gidi láyé tó ń hán fáyàn jù kó bá kan jẹ lọ. kò síjọba kan tó fọwọ́ sí pé kí o lè máa ṣe nǹkan tí ò dá láàrin ìlú ẹ wo nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí. màámi. jáfi yẹn lẹ̀ ah. jáfi yẹn lẹ̀ bọ̀ mo rí pé you still look scared o ṣì ń wò rárá rà káàkiri. very well ma very well ma ah, ẹ̀rù sì ń bà mí. mo ti sọ fún ẹ mo ti ní kó o má bẹ̀rù kó o fọkàn balẹ̀ ṣé bó o ti rí mi ṣé bẹ́ẹ̀ mi ni mò ń fọ́ pẹ̀lú ẹ̀ tá à ń sọ̀rọ̀ látẹ̀ nǹkan ẹ ti má ṣàní nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ má ti ṣe ah, ṣé pé kí n fọkàn balẹ̀. of course jẹ́ kí n pẹ́ lẹ́sẹ̀ díẹ̀ sí torí ànípẹ́ já sí ojú ọ̀nà mi yín mọ́. <laughs> àmọ́ mi ikú la ṣì wá mọ́mọ́ ìdíwọ́ dẹ̀ mo ṣì ń lọ. oyè mi a ní pẹ́ dábúlé yín mọ̀ abúlé yín ò jìnà torí mo ti lo kánọ̀kù fún un. kánọ̀kù bẹ́ẹ̀ni. kánọ̀kù fún mi. abúlé hmm. yín ò jìnà síbí. sórí owó tó wà lákàntì ẹ̀yìn tọ́gẹ̀ ń kó sí àkáǹtì ẹni gbogbo ìgbà àjẹmọ́nu ti ẹni wàá dẹ̀ fi ṣe tó dáa. bẹ́ẹ̀ni oko ayọ̀ ó ti parí iṣẹ́ ta rẹ̀. báyìí báyìí báyìí báyìí báyìí ire o. ni mò ń lọ ọ̀bàdà bẹ́ẹ̀ ni ẹ̀yin mo lè gbègbè. ṣé níbi tábà ti kọjá odò gẹ̀rẹ́gẹ̀rẹ́ sálẹ̀ yẹn. lẹ́yìn ilé bàbá sàmà fọ́lúyà àdúgbò lọ́dọ̀ wọn. ó dẹrù jẹjẹ ó ṣe gbé. ó dẹrù jẹjẹ ó ṣe gbé. in fact inú mi dùn gan ni o ah no no no no inú mi dùn orí mi wú orí mi wú eh, n ta n gbìyànjú àti sọ nìyẹn tí o bá ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tó mọ ohun tó ń ṣe no <laughs> Akin. Ṣẹlẹ̀ mo rí pé gbogbo mo ṣe ń sọ wípé ká ṣe fàájì ká ṣe fàájì ó kàn look dull èmi nìkan ṣe ni mò ń dá ṣe fàájì mi kí ló ṣẹlẹ̀ hmm? ṣẹlẹ̀. kò kò kò bẹ́ẹ̀ sì sábọ̀ ẹ rí i pé inú mi ò dùn lóòótọ́ ah, ṣe ló dàbí gbà pé wọ́n fi hàn joyè àwòdì kò lè gbá díẹ̀. mo ti understand nǹkan tó ń sọ mo dẹ̀ ti rí i sórí kò rí bẹ́ẹ̀ o no kò rí bẹ́ẹ̀ ìwọ ti gbìyànjú tiẹ̀ o ti ṣiṣẹ́ tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá you understand sori thank God wípé ọfíìsà um, Kẹ́mi náà wà níbẹ̀ yẹn ó dẹ̀ ti ṣe àlàyé fún mi gbogbo bí sinẹ́rù yẹn ṣe wáyé. look you can only lost battle but not war yes. I can only lost battle yes but not war it means I only lost battle yes not war. exactly. so you má wọrí inú mi dùn fún iṣẹ́ tẹ̀ ṣe yẹn but n tó kàn jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ni wípé iṣẹ́ yẹn ò tí ì dán tó bí mo ṣe wò pó yẹ kó kó dán lóbi tẹ bá dé yẹn náà ẹ ti gbìyànjú. iṣẹ́ tí níbi tẹ́ sọ̀rọ̀ dé yẹn gangan mo gangan ni problem tí mo ní ẹ sà mo mo yìnbọn fún mo dẹ̀ sọ pé ìbọn yẹn bà ó dẹ̀ ti ṣubú lulẹ̀ ó ti kú ká dẹ̀ débẹ̀ ká gbé mm. ló disappear eh. in fact bá sì dùn mọ́ mi nínú jù ká ká gbé débi eh. dead. Eh, ìṣòrí ìtòrí àwọn ìṣòro ni pé kí wọ́n fi ọkàn rẹ̀ balẹ̀ because ọta tó wọlé sí lára yẹn òun náà ló lọ́wọ́ ibi táyà máa kù sí àwa kọ́ ní láti ṣe sùúrù fún bí ọjọ́ mélòó kan àwa gbogbo àwọn àjọ máa gbókò gbúrò a máa mú tó padà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ náà so má wọrí ṣoṣo wá rí um, gẹ́gẹ́ bí ìgbésí ayé tèmi tèmi bá ti rẹ́ni tó ń ṣiṣẹ́ takuntakun tó mọ nǹkan tó ń ṣe tó ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe dáadáa ó ní máa ń wú inú mi máa ń dùn then inú dẹ̀ ti ní lọ́kàn wípé tó bá ti ní opportunity láti rí olórí mú wá sí station iṣẹ́ personally èmi náà ti sọ wípé màá ṣe nǹkan kan fún ẹ and níbi tí ọ̀rọ̀ gbédé dúró yẹn ohun tí mo fẹ́ ṣe yẹn náà màá tún ṣe díẹ̀ nínú ẹ̀ so that wàá lè understand apart from the promotion tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní o gbà kò mọ̀ chẹ́kẹ̀ kò ohun tó wà níbẹ̀ <laughs> no chẹ́kẹ̀ náà. <laughs> Hmm? hundred thousand naira check. yes personally nínú àpò tèmi ni mo ti decide láti ṣèyẹn fún ẹ. fún mi ọ̀gá. yes yes. ẹ ṣe gòmòdúpẹ́ ọ̀gá. no problem no problem. ẹ ṣe gòmòdúpẹ́. all right. tó ń yà mí lẹ́nu sá. no má jẹ́ kó yẹ lẹ́nu. ṣé wàá rí bó ṣe wà yẹn tí ọlọ́run bá ti fún ẹ ní olórí àtàwọn tíìmù ẹ tọ́lọ́run bá ti fún ẹ mú dáadáa yàtọ̀ sí pé ìbọn ti wọlé sí lára yẹn tó mú débi náà eléyìí máa kàn dàbí tókè nínú nǹkan tẹ́lẹ̀ fúnra mi fẹ́ ṣe fún ẹ ni yes and let me tell you sórí gbogbo issue promotion tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ wípé àwọn ọ̀gá gbọ́dọ̀ gbégbèsè lórí kí wọ́n fún ẹ ní promotion i'm ẹ̀fà láàrin èmi àti ẹ èmi àti àwọn ọ̀gá àtijọ́ ń kù síra létí wọ́n dẹ̀ ti àṣọ mi wípé tí ọlọ́run bá ti jẹ́ kó rí olórí mú no no no no double promotion ló wá padà jẹ. <laughs> ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá mi síyín tún yàtọ̀ ṣe ti rí eléyìí tẹ̀ ṣe fún mi ó jọ mí lójú kan láàrin gbogbo àwọn ọ̀gá tí mo ti bá ṣiṣẹ́ hmm. ọ̀gá. Eh? ẹ tún yàtọ̀. wo jẹ́ ká fi yẹn bẹ̀ ẹ ṣe ta ní. ẹ mo máa ṣe ẹ ṣe ní promotion wa máa dé. ẹ sẹ́mi. ọ̀gá ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká ṣe. ó yá kẹ́mi ẹ ṣe ókè ókè. ọ̀gá mi màá ròyìn fún gbogbo ayé ọsàkẹ́lì mo máa ròyìn ọ̀gá fún gbogbo ayé. kò sí problem kò sí ah, problem. ọ̀gá thank you very much thank you very much thank you very much ọ̀gá mi. ó sì wà bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀kú ó tún sì kù ní màá ní kọ́. ṣe ń fi ìwà ẹ̀. I understand. Oh, oh, oh, Ọ̀dọ̀ bàbá náà ni mo ti ń bọ̀. Wọ́n ní kò sí kó tá lè ṣe sí o. Wọ́n ní kò sí kó tá lè ṣe sí. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ. àǹtí. abẹ́rẹ́ ó ní tá ń filẹ̀ òun la máa lò láti fi jẹ́ kó wà òkè ó lẹ́ni tó da fánù la máa fi kó fà àwọn kò síbi tá ti wà sí àárí o. nìkan la lè mú o. kò sí èrè mú ìgbà gidijàgbọ́n. kò sí. kò sí èrè mú kò sí o. òfò lásán ni fẹ́ni tó ń pẹ́ nílẹ̀ nílẹ̀kùnjayé. bọ́ọ̀ bá ti lọ báyìí àwọ̀ àwọn tó mọ̀ lòrè o ọ̀hún padà dé láwọ̀ ara rẹ mọ́wọ́ ìjọ́kíjọ́ tó o bá fẹ́ rí mi fúnra lára mi àwọ̀ tó mọ̀ fi rí rèé bẹ́ẹ̀ni kan bá rí ọ̀hún tí mọ̀ rí rèé ìjọ́kíjọ́ tó o bá ilé padà dé pẹ̀lú àwọ̀ ara rẹ àjàlá ní ẹbí eléwé tuntun bínú. èmi àkè àjàlá nítorí jẹ́ kí n bẹ wò mí jẹ́ kí n bẹ wò mí. Aya. Pẹ̀lẹ́, mo kò jẹ́ jẹ́ kí ló dé tó dọwọ́ mi mú jẹ́ kí jẹ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣọwọ́ ẹ̀ tó ń jọ pọ̀wọ́? Akin. ọ́físà akin ọ́físà akin ẹlẹ́gbọ́n àgbà nìyẹn ẹ̀gbọ́n dáadáa dẹ̀ máa ọ́físà akin o iṣẹ́ ọlọ́pàá tí ọ́físà akin ṣe ló gbé ọ́físà akin kúrò àdúgbò àjọǹgbà àdúgbò ni o bọ̀ síbẹ̀síbẹ̀ ọ́físà akin ṣe máa wọlé sábẹ́ tẹ̀ ahin ahout ahin ahout kò yẹ ah màá fẹ́ ju ẹ̀sọ́ ọlọ́pàá màá fẹ́ ju ẹ̀sọ́ ọlọ́pàá. ọ́físà <laughs> akin ẹ̀ actor ni o ó pidán lójú mi gan-an in hmm? fact olórí wà ń lé ń sìn yìí tó rọ sílé bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àmọ́ nǹkan kan bọ́dà mi ó ní kí ni. láì òun ni second in command òun ló máa fẹ́ take over mi wá mọ̀ tó bá lè bá mi bá ọ́fíìsì akin sọ̀rọ̀ mo fẹ́ kọ́ mú láì kúrò lọ́nà sèmi akọ́lẹ̀ máa gbáyé máa di number one pẹ̀lú lórí mi. ẹnì báyìí mú ọmọ pẹ́ ìwọ àtolórí ẹ kí o wá di number one mo mọ̀ pé mi náà ni tájẹ̀tì ẹ tó máa kàn bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí olórí ti kú ó tiẹ̀ jẹ́ pé olórí burúkú àbànà òun ló kó bá olórí tó lọ́ọ́ ba gbogbo agbára ẹ̀jẹ̀ torí kò sagbára ọlọ́pàá kankan ìlè mu kò wá ó gbẹ̀yìn olóbẹ̀ bọ́jẹ́ torí owó torí owó ọmọ pẹ́ mo ti mọ iṣẹ́ mo ṣọ́ ẹ̀dẹ́ mi tàn kí mi rò kàn èmi rò máa tájẹ̀tì lókè kó lè débẹ̀ ẹni bá dalẹ̀ ṣé wọn kẹ́kì dalẹ̀ ṣó fẹ́ gbọ́ ọmọ pẹ́ ọlọ́run gbọ́ ìnira yé mọ̀ ọ́n tó bá wò pé bóyá o lè pa èyí ìgbà náà pa o ẹnìkan kì í pa o má rò rárá o. mo ṣọ́ ẹ débi ni mo ti mọ̀ pé èmi ló kọ̀ èmi ló máa fẹ́ plan fún àbò ìyá rẹ̀. ta ló yìnbọn lábẹ́ tẹ̀ mí. ẹ bá lẹ̀ ń gbọ́ torí yín wá bí o ẹ ò ṣẹ̀mí o gbọ́. dójúbọ̀lẹ̀ wèrè wo ojú mi mi ò bá mi ò bá ní kọ̀kọ̀ pọ̀. tí o bá ti ń wá ẹni mo wá bá rè ẹ ṣẹ mi n kò pa àná lásán ẹni tí mo wá pa rè ti yé yìí. ẹsẹ̀ bẹ́ẹ̀ bílọ̀ ni ẹsẹ̀ ẹ kọ́ ọ̀bí wọn náà bí oya ẹsẹ̀ bẹ́ẹ̀ bílọ̀ jẹ́ jáde ọ̀lọ̀ jẹ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ bílọ̀ kọ́nà yìí ẹsẹ̀ bẹ́ẹ̀ bílọ̀ jẹ́ ẹsẹ̀ mú sọ̀rọ̀ ẹsẹ̀ fún tẹ́lẹ̀ mi ẹ mú mú mú ọ̀nà yìí ọ̀nà yìí ọ̀nà yìí Oya, what's that? Take out this, take out this. kí ló ṣẹlẹ̀ ẹ dúró ah. mami mami ló wá rescue mi nugbó ha ah. ah. ha ha ha ha mami. Ah, ah, ah, bọ̀dá àbáyọ̀ ẹ̀ eh? bọ̀dá àbáyọ̀ ẹ tiẹ̀ mọ̀ ń rìn ẹ kújọ́ mẹ́ta ẹ kú ayọ̀ ọmọ ẹ mọ̀ ń rìn. ayọ̀ ọmọ ta ni. ìyàwó yìí ti bímọ. ìyàwó mi bímọ. bẹ́ẹ̀ ni. ìyàwó mi bímọ. bẹ́ẹ̀ ni ọmọ tó rẹwà ìyàwó iṣẹ́ ìbímọ ni ìyàwó mi ti bímọ Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun ibo níbẹ̀ ibo níbẹ̀. Ah, ẹni sùn rẹ fara yín balẹ̀ ọṣẹ yìí tí mò ń kọ wọlé tí mò ń kọ bọ́ta nǹkan tó fẹ́ lò ní kílíìkì náà ni mo ní kí sáré wálé wá gbé ibẹ̀ náà ni mò ń lọ. ṣe ti gbọ́ tẹ bá rí ọmọ tí àwọn yín bí ah, ọmọ yẹn rẹ wà pọ̀ jù ah. ẹ já àlọ́ jẹ́ kí n mú yín lọ síbi tí àwọn yín wà mo dábàá yọ ẹ wo bẹ ṣe wá kún. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. ìyá àkókò ẹgbà hmm, ah ẹ wò ọmọ bó ṣe rẹwà ẹ sí ẹ wò ẹ jẹ́ kémi wá máa lọ kẹ́ lè dáàbọ̀ dábàá yọ lẹ́mọ̀ pé ó ti pẹ́ tẹ̀ sí rí wọn ah, kẹ́ lè ẹ tó ti yé yín. Ah, àti kejì má ṣe bẹ́ẹ̀ eh, nǹkan ṣì pọ̀ tẹ́ máa bá mi ṣe ẹ ṣe máa bá mi gbómi kaná ẹ máa bá mi tún lè ṣe ẹ ṣe máa bá mi jóra. Eh. àǹtí àṣàkẹ́ ọ̀rọ̀ yín yé mi àmọ́ ẹ má wọrí mo fi dá yín lójú pé màá dúró dè yín lẹ́ẹ̀dẹ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ fojú bọ̀dá àbáyọ mọ́rẹ́ mo kó ti pẹ́ tẹ́ ti jọ ríra yín hmm? kẹ̀dẹ̀ fún ọmọ náà lọ́yàn. ṣòro àǹtí kejì tó ń wí ó máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan ni ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àǹtí kejì wọ́n sọ pé torí pé àjọgbé street kan náà tí n bá ti ṣẹ́jú pẹ́rẹ́ báyìí àǹtí kejì ti dé àfi bí n pé ṣe lájọ lóyún. kejì mo really appreciate ẹ gidi gan inú mi dẹ̀ dùn gidi gan torí bí ìyàwó mi ṣe ròyìn ẹ ó jẹ́ kí inú mi dùn lóòótọ́ ọlọ́run ló mọ ẹlẹ́sàn ọlọ́run á dẹ̀ bá mi san ẹ ní ẹ̀san dáadáa ṣíwájú mi àbáyọ̀mí tí gbogbo èèyàn pè ní àbànà wọ́n fi ń dẹ lójú wípé ah máa ṣe nǹkan mi lè gbàgbé fún ẹ máa jọ ẹ lójú ọlọ́run máa yà ẹ lẹ́nu. kódà <laughs> báyọ̀ mi ẹ wá ń dúpẹ́ lọ́wọ́ bíbí pé ara àta ni mí kí la wà fúnra wa fún ṣebí bí ọmọ ìyá mi làǹtí àṣàkẹ́ gbà tí mo rí pé ẹ̀ sí around mo kọ̀ rò pé ah kò sẹ́ni tó máa dúró tì wọ́n náà àdẹ̀wà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èsì ayọ̀ la padà gbọ́ ìyá àkókò ẹ má ṣe ìyọnu màá dúró dèyìn lọ́ọ̀dẹ̀ ẹ ṣáà fojú bọ̀dá àbáyọ ẹ fà mọ́ra ṣe ti gbọ́. ẹ má rìn jìnnà máa ké o ṣe gan-an ah. ìyàwó mi báwo ni ah, my baby ṣé o rí pé ọmọ yìí jọ mí gan ni. <laughs> ìwọ náà ló jọ àmọ́ àbáyọmí ìwọ ló wá dẹni tó ń sòyìnbó sòyìnbó báyìí ah wá ga ọ. ní ká fi yẹn lẹ ẹwọ Ọlọ́run ti gbàdúrà wa o a ti ṣoríire a ti dolówó ìjẹ́ o jẹ́ mọ̀ pé ọ̀gá tí mò ń bá ṣiṣẹ́ wọ́n send owó sí àkáǹtì mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi pé forty five million naira. Hmm, kò tí ì yé mi ọ̀gá ẹni kò bóun tọ́jú forty five million. ó ti di tèmi gangan. yẹ bẹ́ẹ̀ mo kú ọ <laughs> forty five million naira. Ah, forty five million fún ẹ ọkọ mi ṣó ń gbọ́ forty five million ah, ẹlẹ́dàá mi ò ṣe orí mi ò ṣe orí mi ò ṣe àṣeyà yóò ní jẹ wá gbé. àṣejò lówó. Ah, ọlọ́run ṣeun ṣé o wá rí ọ̀gá ẹ̀ yẹn ọmọ máa ṣoríire lọ ni owó wọn ò ní kàn sàlẹ̀ àpò ṣorí ayé wọn ò ní bàjẹ́ wọn ò ní ṣìrìn wọn ò ní ṣìlẹ̀tẹ̀ wọn ò ní tẹjúlẹ̀ mọ́lẹ̀ ọkàn wọn á balẹ̀ gbà sí ọ̀hún. mi gbẹ́ olúwádìí ìyá àjọ. kí n ṣàdúrà owó yẹn pọ̀ ní sùúrù ní sùúrù àbáyọ̀mí o wá rówó tó gbà yìí bó ṣe gbà yìí mọ́tò mọ́tò bọ̀gìnì ọ̀bọ̀kún ọlọ́yẹ́ òun la máa kọ́kọ́ rà ó mọ̀ pé mo fẹ́ràn mọ́tò ó mọ̀ bí mo ṣe fẹ́ràn mọ́tò tó ní sùúrù tá a bá ti wá ra mọ́tò tó wà wá fi gbé mi káàkiri gbogbo ìlú wà máa gbé mi àtọmọ ẹni o wà máa gbé wa kiri ìlú àwa máa káwọn èèyàn lọ́tún àwa máa kí wọn lọ́sìn àwọn èèyàn máa ní ẹ aya aya kí ló dún kí lè abanani àwọn èèyàn ní aya abana ẹ̀lẹ́ ò máa ní ẹ ṣé o aya abana ẹ ṣé o màmá káwọn èèyàn lọ́tí lọ́sí <laughs> ṣé wọ́n rí tábàrà mọ́tò tán a ṣẹ̀ṣẹ̀ wá kọ́lé ilé ńlá gbogbo street pátápátá la máa fi kọ́lé sí mm-hmm. bẹ́ẹ̀ ni. ìyàwó mi mo mọ̀ pé ní ẹ̀tọ́ ń dùn ló yẹ kó máa sọ ohun tó ń sọ yìí ṣùgbọ́n mo wá fi ń dá ẹ lójú wípé gbogbo nǹkan tó ń sọ yìí pátá ni màá ṣe tí olùkọ́ yẹ kan. Ah, ṣe ọkọ mi o ṣe báyà gbọ́mọ ẹ̀ forty five million mo gbàgbé lọ́wọ́ kan para mi tutù gẹ́gẹ́. akóredé ọkọ mi àbúrò gbogbo wọlé. forty five million. èmi pamọ́ láyà bí àrìrà òkúta akọgbàkọrọ tètè bá rẹ ń ṣẹkú tètè lẹni kẹfẹ jọlọjọlọ ni. lákọ̀ bí ara dé o kí gan lógun gbàgán lógun ọ̀tá pìtì sọ́ra ẹ̀ ní kànnàkànnà iná korí ilé fẹ́jú kẹ́kẹ́ omi mi tó mi gbogbo ìlú títìtì lákọ̀ bí ara ń bínú lọ́wọ́ ìlú ò fara rọmọ́ ẹ̀wí fún paagun rónkẹ́ òdùsànyà alágbára obìnrin kò ṣọ́ra sinimá titun lákọ̀ bí ara iṣẹ́ ńlá ni big music and films ló gbé jáde. Ah! lákọ̀ bí ara sànpọ̀nà sànpọ̀nà ògbóná ẹlẹ́gùn ẹ̀ ló bí. àkọ́bí ara ni ẹ máa dalẹ̀ ilẹ̀ a máa bí ni. òjò tá a gbẹ́dọ̀ la pàpà pẹ́jà lábẹ́ àpábí ìtẹ́ pọ̀ ni tó ń tẹ́kù wọn kó lódò. eléṣìírí àkókò gbéra ń lẹ ọ dìde ewé ni o fi gbéra. fákífà kan ò lè borí èjì ògbè súnmílẹ̀ kan kú. ọ̀nà pàkìtì bomi mọ́lẹ̀ ìpàdé omi àtọ̀nà ó pín sí mẹ́ta ọ̀gbọ̀gba. ẹ wo ẹ sọ bí ìbọn bá dún èrònú àtúntà. Àjàràmọ́dé máa ń lókè olùsáyà tó náà gbọ́dọ̀ ní ogun bí àríyá ojú ní jẹ́wọ́ ojú bàjẹ́ ìrì kan ní kàkà ìwọ̀rọ̀ ọ̀kọ̀. Lálẹ́ ọ̀run bá polówó lọ́jọ́ tí wọ́n ń ṣọ́nú. Ẹ̀wọ̀ sinimá ti kọ́ mi ara lẹ́jù. Ayọ̀mídé Ọ̀nàlápọ̀ ọmọ ológo ló pẹ̀lúsì ẹ̀. Taofik Aliasan Abisogun ló direct ẹ̀. Mr Tang ló coordinate ẹ̀. Starring Bọ́lájí Amusan Mr Latin Tapa president. Roke Olùsáyà Flẹ́kì. Ayọ̀mídé Ọ̀nàlápọ̀ ọmọ ológo. Fatayo Odúalálúdé. Olúwa tó ṣe ayé ní legend. Ìyá ìrókò. Ìdòwò Adẹ́nẹ́kan. Káyọ̀dé Akíndínà Mr Paragon. Adébáyọ̀ Oríládìmọ̀ Àgbẹ̀t wọn. adétòye ayọ̀rìndí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ̀ ní ìta kọ́bí ara. subtitled in English. ó ti jáde báyọ̀. akẹ́tẹ̀dẹ̀